اوكي الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته آه، مصدر حديث في عن فولو عن دكتور تيسير مصدر الحديث في دكتور محمود الطحان rahimahullah àti débi báńkì lóhùrù sàlẹ̀ àti dìkọ́sì apá kan ní last week inshallah ọ̀nà làwọn àkọsí ní òní òní. kákan fi ṣàlàyé kára refresh memory wa níbi ìṣẹ́jú méjì mẹ́ta nípa nǹkan tí a sọ ní last week حكم المرسل إذا جاء المرسل من الحديث àwọn àjẹkù yìí wá pé ọ̀tọ̀ ní nǹkan tó kọ́mọ̀ táwọn èèyàn rò pé òun nìdájọ́ mọ́sálì ọ̀tọ̀ ní tí ó jẹ́ lọ́dọ̀ àwọn àfọ adẹ̀ fi ọ̀rọ̀ budaud àtìsáni àfìṣẹ̀rí wípé àwọn àfáà tí imam ọ̀dọ́ asal ulama yahtajuna bil mursal wọn ṣe ìtìjáde pẹ̀lú mursal abu daud níbi rìsálà tàbí daud ala alimaka tàbá gbàgbé àwọn àfáà mélòó àwọn àfáà wo ni Abu Daud mẹ́ńṣà láti fi rẹpítẹ́ǹtì asal olamagba tó fẹ́ gbígbẹ̀ sáàpù mẹ́ta ọ̀dàpọ̀ Malik rahimahullah bilmadina alọ́dàpọ̀ ẹ̀gẹ́ òsíàrán sọ́ọ́rí bíi kúfà alọ́dàpọ̀ al-Awza'i bíi Sham. Al alimami awuzaayi kí ló kọ rẹ̀ naam abdulrahman ibn amr ibn yahmed abdulrahman ibn amr wọn ni alimami awuzaayi rahimahullah so alimami awuzaayi dákọ àwọn afáàyè láti fi hàn wípé ọ̀rọ̀ ẹ̀sìn jáde lọ́sàlù àwọn púpọ̀ àwọn àmùsọ̀rọ̀. naanị náà ni wọ́n ń ṣe ìjáde pẹ̀lẹ́ ṣùgbọ́n àwọn kan rò pé bóyá ọ̀rọ̀ yẹn ó ní í ṣe kò ní í ṣe àti díẹ̀ láti. wípé Abu dị àfọwọ́ ní hadith bẹ́ẹ̀ pàkẹ́ ìlú náà ẹ ọ̀dẹ̀sẹ̀lẹ̀ nǹkan tó tó inú ẹni tó tóbi jù tó pé pàkẹ́ ìlú tó tó tó gbà kó dé lóṣù tó ìṣèhàd ìmọ̀tẹ̀mí ara ìmọ̀ wà. tó bá jẹ́ lóṣù bí gbàdí tí ẹ máa ka ó ka Imam Bukhari ó ka Abu Dawud tọ Abu Dawud wá fẹ́ kó àwọn ahadithul ahkam jọ sáfù ìsúná pé ó wá fẹ́ sọ kí ló wà nù síra wọ̀nyí tó o behave as fakihun muhadithun ṣàṣàlàyé ilé yẹn náà tó inshallah ó ní bó ṣe wà nìyẹn ata takalama ṣàfihàn ìdálẹ imam ṣàfihàn ti sọ̀rọ̀ nípa mursal wọn ní kánú sọ̀rọ̀ yẹn wò dáadáa tí Abu Dawud bá ní báyìí ló ṣe wà imam ṣàfihàn bá sọ bó ṣe yẹ ká ṣe máa pírẹsẹǹtì báwo ló ṣe ká pírẹsẹǹtì òfin náà imam ṣàfihàn ṣé a sọ wípé imam ṣàfihàn dé ó sọ pé a ò lè lo mursal ẹ́ because nǹkan ọ̀rọ̀ yóò kẹjọ nù pé àwọn àìmọ̀ sí lò ìmọ̀ ṣáà lọ́pàá àlè lò àbá sọ wípé ìmọ̀mù ṣáàfì kàn ṣe kí ni ó dọ̀ ìyá kọ́ ó ṣe tẹ̀lé ìkù ibi tí a lè lo mọ́sálù sí dàbí káwọn pé ní ìsìn pípé tọ̀ wọ́n lo mọ́sálù lákàn kọ́ wọn ní àlọ́ ọ̀hún lè gbà mọ́sálù lákàn. àbíká sọ pé àwọn àfáà yẹn náà ń kọ́ o wọ́n lo mọ́sálù ṣùgbọ́n wọ́n ń ẹ́ so ojú tẹ́ gbọ́dọ̀ fi wò ó nù example tí mo gí tì mí pé kí èèyàn sọ pé àdé ti wá sàhé gbogbo àdé sàhé ìsájú bíi masalẹ̀ kí èèyàn bá jẹ́ àfù kan tabawo ni àmọ́ ó awọn àwọn àhádìsì mi tó lọ pàápàá tó ànílò ṣé tí bá lóru yẹn ṣé fún mi ni ẹ̀gbọ́n mi ẹ ló sọ pé mi ò lo sọhíì ìtumọ̀ ẹ̀ ni pé irú sọhíì kan bẹ tí mi ò lò torí mo rí consideration kan bẹ èdè kí n lò ọ̀kanu including Shafi náà Shafi rahmaullah yàtẹ́jù bil mursal òun ni mo kà fún wa bí kitabul um nígbà tí Shafi ń sọ̀rọ̀ pa tọ́wọ́ wọ́n ní wọ́n nǹkan wà mọ̀háàdùn àálìmù bí amúri wà tọ̀wọ́sùn àálìmù bí amúri mọ̀háàdùn eh, ẹ̀ wọ́n nǹkan làm yalqahu min kathrati ma lafiya min ashabi. so ìtumọ̀ yẹn pé kọ́dà tí mùsàlù mùhàzù bá jẹ́ mùsàlù tọ́wọ́sù bá jẹ́ mùsàlù àmọ́ kì í ṣe ordinary mùsàlù. ọ̀nà yẹn ni wọ́n ti fi fẹ́ fi wọlé màá sì káàkà ọ̀rọ̀ rẹ̀ ní kìtàbù rìsálà ìwọ́n gbogbo ẹni tó bá ń kẹ́wò kí n kí n wí gangan gbogbo tẹ́ wí náà na yìí náà sọmọ aláìsàn máa kẹ́ káfẹ́ kẹ́wò káwá káàtì fúnra wa tó ní tí mọ́mú ṣe àfẹ́ yìí ṣe aláwọ̀ àlà ó ní pé ó observe àwọn nǹkan yóò sì gbé ìdẹ̀záàpù yẹn bèrè sálà tó fẹ̀ kan bí pé no ẹ̀ kan lè sọ fún pé gbogbo ẹni mo sàn lálò hmm? ẹ̀ dẹ̀ láwọn example tó gbé masha allah rahman allah ṣàrẹ̀ so ká sọ pé ó jẹ́ ó ní ìǹkìtọ́ a ní ọ̀tọ̀ ni bí oní hadith ó ṣe wo ẹ̀rí ọ̀tọ̀ ni bí pàṣẹ ó ṣe wo hadith jẹ́ ọ̀kùnà kan ẹ́ ó jẹ́ ẹ̀rí kan nínú àwọn ẹ̀rí tó ní síkì ń lò tó ń tí onísíkì ń lò ó fẹ̀ ju ti oníhadith ń lò àti tí oníhadith náà bá tún jẹ́ fàkéè mọ́ hadith tí ò bá jẹ́ fàkíyì má hadith ẹnu hadith nìkan náà lòun fún onífíkè onífíkè ń lo Qur'an ó ń lo usul ó ń lo ìjùmọ̀ tọ̀ ṣẹṣẹ oní hadith ni kó sọ fún un pé ìjùmọ̀ ń bẹ lórí mọ́sálà yìí iṣẹ́ rẹ̀ kọ́ pẹ̀lú tóun bá mú náà ní í ṣe hadith yóò sahih ni dọ̀ìfù ni tóun náà bá ti mú fíkì mọ́ṣẹ́ tó di bá àkóbá pé hadith ni onífíkì ọ̀rọ̀ pé mo ti gbọ́ hmm? ṣùgbọ́n sọ orí sádìsì yìí ń wíwù náà láti padà dájọ́ pẹ̀lú ẹ̀ torí pé ìjì máa sọ̀pọ̀ ọ̀tẹ̀. ìbọn ṣẹ́rí kí ni ó rọrùn láti bọ́ sáwọn èèyàn dà papọ̀ wọ́n dà papọ̀ pé à ah, nígbà láti jẹ́ sáré hmm. iṣẹ́ oní hadithi wa àkọ́fù ó kéré iṣẹ́ oní fíkì. bọ́ ibi tí fíkì ti máa ń dàrú òun ni kí oní fíkì kó gbára lé ẹ̀rí tí ó wà authentic mọ̀ pé nísìnyí gbogbo tó bá ti dìbò lórí ẹgbọ́n o yóò wò tó kìí ṣe tó dàrú rárá àdìsí lè jẹ́ mọ́sálù tó ṣe pé ní àdìsí yẹn sọ ní ìjìmọ̀ sọ̀kọ́ so èmi ò wá mú àdìsí yẹn wá not necessarily torí pé bóyá àdìsí yìí nìkan àmọ́ torí pé nǹkan mí ìgbẹ́ tó wà lábẹ́ pé torí kò sẹ́yìn kan ti ń sọ ọ fún tó sọ fún kéjì bẹ́ẹ̀ ló ṣe rí tó tọ́ máa sọ bẹ́ẹ̀ ní sọ wọ́n lọ pé àlọ́ wáyà kọ̀ sáájú ìmọ̀ta ìyẹn lè wà

bẹ́ẹ̀ ni tábù hanifa rahima allah tó náà bá rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá kúfà látòrí ibrahim bin ezra náà lẹ́kọ̀ọ́ àáfàá rẹ̀ hamad bin eh, abi suleiman ẹ̀ tó fi ka ibrahim bin ezra náà àtàwọn yòókù táwọn àwọn àdúgbò pé tó fi dọ́dọ̀ ibn masoud orí nǹkan báyìí ni wọ́n wà lórí ẹ̀ kọ́dà bí kíni ẹ̀ bá wà pẹ̀lú mọ́sá yóò lò kọ́dà kó lè pàdé jẹ́ dọ̀ọ́yìn èyí àdìsí ni ń lò but ọ̀nà bó ṣe pìrìsẹ́ǹtì ẹ̀rí nù. tọ́ ẹ̀yìn kí n ká tẹ́ nìyí wíkì zàwá kàkà tí mo ṣá fi wùdí tábù ìdí tábù ṣá. dòkítọ́rò mahmoud tohan sọ wípé wà mujmalu aqwali ulama fil mursal sàdàtàkù aqwali. sọ́mádé ọ̀rọ̀ àwọn àfa nípa mursal tá a lè lò àbá a lè lò ìdájẹ́ gbólóhùn mẹ́ta ọ̀rọ̀ mẹ́ta yíya aláwọ̀ kan ni da'ifun dọ̀ífún mọ̀dùn dọ̀ífù ni mursal tá a sì dá padà kò sílò inda jumhuri muhadisi lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn oníhàdì ẹ̀mọ́ tó fi rí bẹ́ẹ̀ òun ni wípé tí mo bá bi wá pé àwọn oníhàdì tá a bá pẹ́ àwọn oníhàdì sì sí méjì oníhàdíìsì tó tún jẹ́ fàkè àti oníhàdíìsì ìṣe ló pọ̀ jù náà oníhàdíìsì kí èsè fàkíì ni yẹ́sì wọn ló pọ̀ jù tí mo bá mú wá pé nínú àwọn fòkọ̀ ha onífíkì tó jó ní hadith àti onífíkì tí èso ní hadith èwo ló pọ̀ jù lọ́dọ̀ wọn onífíkì tí èso ní hadith àbí náà tó bá ṣe yí pé ọ̀pọ̀lọpọ̀ oní hadith tó fi ní ṣe ẹnu pé kìí so onífíkì ìbáni kí ni tí ó mú mú lọ́kàn jẹ́ pé wọ́n ní ẹ̀rí àdìsí eh, kan ní nkìtọ́ òsánẹ́dì àti túmọ̀ rẹ̀ èyí tó sára jọ mú lọ́kẹ̀ tó tó bá ti sọ fún pé yóò gbígbà àti ìgbésẹ̀ mọ́sàl báyìí ẹ ìyẹn rọrùn pé àtúrẹ́sì ń jẹ́dọ̀ yìí àwọn àkọ́kọ́ pẹ̀lú sùúrù tó ṣe hà ní ìtìsọ́lù sára kò sí ní. ṣùgbọ́n ní tá à ń wí ìwò di pé àwọn tí wọ́n kọ̀ báyìí ṣe kí ìmọ̀ àdìsí ó kéré náà ní àdìsí bákan kan wọ́n ṣe wò ó òun ni pé ìmọ̀ àti tíra hadith ló fi ṣe gbogbo àwọn tàbí ìbáàtò àti tàràjù yẹn ló ń tẹ̀sẹ̀ lẹ́nu tẹ́tẹ́ láti wọ́ bí àwọn ọ̀rọ̀ wọn ò rújú àwọn yẹn dàgbà pọ̀ ni wípé èmi méjèèjì ni mo mà ó sì mọ̀ ọ́ lóòótọ́ ó mọ̀ ọ́ lóòótọ́ ẹ́ ẹlẹ́gbẹ́ rẹ̀ kéré lọ́dọ̀ àwọn fòkàhá ẹlẹ́gbẹ́ rẹ̀ kéré lọ́dọ̀ àwọn oníhadith ó kéré kì í sọ̀rọ̀ ẹnu tọ̀ náà òun ó wàá ṣe yí pé òkè tó tó fẹ́ pàbá sọ pé hadith tí ìsinádù rẹ̀ ó ní kú wà ẹ́ ó ṣe hàn kasham ìrọ́bì àti nahar òun fọ òun làwọn yìí àhádùsù fún sinádà yìí tó wá rí síkì rẹ̀ òun bọ̀ ọkọ sókè tó níbi síkì yẹn Imam Bukhari ó gbọ́n lo mùsàlù yes kò tako tí àwọn ulama wà lórí ẹ̀ but níbi àdìsí kò ní torí pé. ìtìsọ́lù sanadi mímú lọ́kàn ní hadith wọ́n challenge ẹ̀ challenge kí ni kọ́ máa wí pẹ̀lú kí lọ́dọ̀ àwọn afùkọ̀ ha pẹ̀lú wo tíra hadith ló fẹ́ kójọ fún mi so tíra africa àti tíra hadith onítọ̀ wọ́n tẹ̀ mọ́ Malik tíra fíkẹ́ àti tíra hadith kọ́ ni ìkílẹ̀ ìjọba kó wà bẹ́ẹ̀ yes now because oní oní oní fífi inú òbí pé à ah, ẹ̀ ló dé tó mú eléyìí wa nígbà tó ṣe pé gbára ní mọ́tàbù wa àti mọ́tàbù ní kankan báyìí láàrin ló yóò fún wọn tí wọn náà tó jùmọ̀rò náà àdìsí ìlú òótọ́ kí ló musa ló gbọ́dọ̀ jẹ́ dọ̀ẹ́ ìkọ́ èkìtọ́ sáná dùn but kí làwa ń ṣe nísìn ẹyẹ ń bi wa ṣé nísìn ìtawà bá tìrìtì àdìsí ṣe ń bi wa bá ṣe jòkó yìí àti lásìkò tiwa ṣé máàna àdìsí àti hókùmọ̀ rẹ̀ ló mú mọ́lọ́kàn tiwa jù ní àbí sáná dùn. tọ̀ tó bá yẹ pé mánà tó kún ni bí ìta làásẹ̀ wùwà bí aládìsì làásẹ̀ wùwà ni àbí ìfàkè fàkè làásẹ̀ wùwà náà ẹgbọ́n mi yé tó sábà tí wùwà bí fàkè ìtumọ̀ pé ẹ ti combine róòlù mohadis àti fàkè ìpapọ̀ ẹ̀yin ó tún wá máa dì ẹ ẹ ẹ separate lọ́dọ̀ ta ni. Eyi ní ọ̀rọ̀ tí wọ́n ní ìsúláì gbogbo ìsúláì sọ̀rọ̀ ní ta gbogbo ẹ̀sán kó sọ nípa ìṣèlú fún mi. <laughs> orí àdìs sọ pé ah ibi wà gẹ́gẹ́ pé ọbẹ̀ dákun ká kọ́ lásán ni kó fún mi ní dájú máa ń wí lọ. kan lẹ́yìn bẹ́ẹ̀ tó ẹ bá fẹ́ ṣe kò ìfẹ́ nìkan kì í torí pé ìsàn ní ilé sọ̀tọ̀ ọ̀tẹ̀ ìyẹn ni àwọn èèyàn gbọ́ ọ̀tọ̀ ni táwa ń ṣe ọ̀tọ̀ tó wà ní sílá àwájọ papọ̀ tó lọ́dọ̀ ní hadith lóòótọ́ irinṣẹ́ ti ẹ̀ ní sanad ẹ́ before anything lọ́dọ̀ tiẹ̀ ah bí sanad ò bá di gbádùn nǹkan kan ṣe nǹkan ti ṣe ti ṣe lọ ẹ mọ̀ because kọ́dà gbogbo àwọn tẹ̀lé àwọn aládìí ti ńláńlá ni ẹ yà bọ́dù màáyé ni ẹ yà bọ́dù sọ̀rọ̀ kọ̀tọ́ ni ọ̀dọ́ àwọn bọ́dù màáyé Eh, Basra eh, ọ̀pọ̀lọpọ̀ ọmọ yá ìgbókè tó bá ti tì sí sẹ́kẹ̀ àwọn náà máa ń tẹ̀lé mọ́ báàbù àwọn kòkòrò àkàn tẹ bá bí kiri hàn kan pé wọn bá bu ṣùgbọ́n sọ́ọ́rí kìí ṣe bí wọ́n ṣe ṣe pé ṣe ń wẹ̀rí gangan tẹ̀lé ìdáhùn náà ń wẹ̀rí fún làwọn tó sọ pé àwọn lè má jẹ́ fàtẹ́ o ó ṣùgbọ́n àá ah, ah hadithi lọ́dà wo ní hadithi ẹnìkan kan ọ̀bẹnu àtẹlu kí ló ti wọ̀ fi rìjẹ́kẹ̀. ìwé ilé wọn ń bá wọn nǹkan ha jà sí. Ah, ìwé ó gbà ilé ọ̀rọ̀ lògbèlè tí wàhálà ṣe wàhálà rẹ̀ lọ́dọ̀ ti wọ ilé yìí gangan lọ́bẹ yóò bá jà sílé yẹn irú rẹ̀ ni wọ́n sọ pé alágbájá o ó ṣe rọ́dù hadith anabi ìtumọ̀ pé ah, kò sọ́lá ní ìsìnkan tó mí ìtì tó sọ pọ̀ kì í polisi kì í jà sí pé nǹkan báyìí ló gbọ́ yé ń bẹ̀ ìgbọ́n sọ̀rọ̀ pé tó many theories ló lè wù lọ́dọ̀ tí wọ́n ní sọ̀rọ̀ ká ah, kí ló bá ti lọ́bọ́já sọ yìí ó ló bá ara léwọ́n náà ṣe kọ̀dọ̀ Usman bin Affan tó dá lójú ó ti tó ó ti tó rú àwọn ọlẹ́yà dé ìjà pé Usman bin Affan tó tẹ̀lé ó ti mẹ́ni ní tẹ́sí báwọn ẹ̀ àbá àti ìdàgbò ìpapọ̀ lẹ́nu àádà àpapọ̀ àná ṣùgbọ́n Usman bin Affan náà lẹ́rìí pé ó takò àdìsí ànábì á wà àdìsí ànábì tó ló takò ìkọ á wà sáà àdìsí oṣù ìjọ ìpapọ̀ ni. ebi rẹ̀ táwọn máa ń sọ so the even mardot a inda jumhur in the sure ẹ torí pé ọ̀rọ̀ ìfìsọ́nù sánàdì múmú lọ́kàn òní hadith ẹ jẹ́ ní ọ̀dà pẹ̀lú. wàkàtírù min asábìl usul wal fuqaha àtọ̀pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn oní usul àtàwọn fuqaha tọ̀ kí ni rídìí ó ní wípé wàhújàtù àhùlá ẹ̀rí àwọn wọ̀nyí ó ní pé uwa ìjáhálù bihálì rọ́wí alimahfuz rọ́wí ẹni tó gbàdí ìsìwá tá a yọ kú ẹ̀ lẹ́yìn tàbí yẹn àmọ́ àlù ẹ́ lẹ́hìtìmáàlì ayẹyẹ kúnà ọ̀hẹ́rọ̀ sàhàbí bọ́s possibility kó mọ̀ pé sàhàbí làyọ̀ kó wa àsọ̀fàní ti pé alẹ́ láti fi tàbí wà mẹ́ ó ti pé tàbí ìrìn àti tó gbà lọ́dọ̀ ẹ̀ tàbí ìrìn àti tó gbà lọ́dọ̀ ẹ̀ kó tó wá kan tàbí bí àdéhùn ìnáwó làwọn ti bèèrè yàtọ̀ àti ìgbà àní tàbí mẹ́ta ló wà nínú ìsúná tó tó kan tàbí. tó o fi tàbá nípa bákan yọ ẹnìkan kọ ayé ẹnìkan kọ aníkọ́lá ọ̀ṣun ọ̀ṣun sọ́ra ìmáàlì pé kó má yẹ pé tàbí òun ló dé tẹ bá wu ọ̀rọ̀ yìí wò ìtumọ̀ ẹ̀ ni pé kí possibility wí pé ah sàábé ló láìpẹ́ kan yọ ẹ́ tí bá ti ń ga sí òun náà ni mùsàlù ó ti mọ̀ ní twenty. wípé reason tí àwọn òṣùlù kan àtàwọn fòkànhá àtàwọn òṣùlù àtàwọn fòkànhá àtàwọn ọ̀pọ̀lọpọ̀ náà àdìsá tó pípọ̀ ó jẹ́ dọ̀ ẹfún mọ̀tò ni pé a ah, mẹ́nìkan yọ ẹ̀ àbí torí pé ó lè jẹ́ consider ìjọba kì í sàbílù rẹ̀ because tó ẹgbẹ́ bá yọ ńkọ́ àṣẹ̀ṣẹ̀ kan ní ìdí ẹnìkankan tó àdálà sábẹ́ náà ṣẹgbọ́n mi yé so now ìtumọ̀ ẹ̀ ni pé anytime tá a bá ti rí hadith tó jẹ́ mursal kí possibility wípé ha ẹni tán yọ yẹn sábẹ́ ló láìpẹ́ kó jẹ́ bá ṣe ń háì sí náà ní gbígba mursal yẹn náà ṣe máa háì sí kọ́ńtà fi reject ẹ̀ ni pé ó súnmọ́ pé bá sábẹ́ kọ́ wọ́n yọ ṣé ẹ gbọ́ ohun tí mo wí yé pọ́ìntì yìí pọ́ìntì yìí òun ni mọ́mù sáfì padà fi rin lẹ́bi ìsálà òun lẹ́bi pé ẹ̀zámpù tó mú wá ó mú mọ́sálù sàáìdì mú lùsáyìbà lùsáyìbà lùsáyìbà ní kìbárì tàbí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà rẹ̀ àwọn tàbí àwọn tàbí ẹ́ because ó bá Umar ó sì bá Usman ó bá Ali so now tó o bá gbà wọn kọ tábà pé irú sàìdì bá ń sọ pé kọ́lá Rasulullah sallallahu alaihi wasallam pé ká sọ pé bẹ́ẹ̀ tàbí mi ní ẹ̀nà olúgbà wa yóò lè because tàbí ìwò ló lè dáàbà fún sàìdì nínú sàìdì ọmọ kan kì bá rú tàbí àwọn tó jù lọ nínú àwọn tàbí ńlá àwọn tẹ́jẹ́ mọ̀kàndínlọ́mù pé àwọn tó pé àwọn gan wà láyé ànábì wọ́n ti bí wọn wọ́n ti dàgbà ló ń lẹ́sìn ní pé wọn kàn mí tà nẹ́bí wọn ti jẹ́ sáré àwọn mọ̀kàndùrọ̀mọ́ ẹ adakọ̀ wọn yọ̀wò ẹ bá mi dákọ̀ mọ̀kàndùrọ̀mọ́ márùn ọ̀wẹ́ ọ̀wẹ́ ìsàlùkọ́lù ní òkè yẹ sọ. Ada. إذا قال قوما لا لا لا القوم بنو قيس كل يوم كيف ما صور أتى الأسود بنو يزيد أتى مسروق بنو الأشعة خضرني آه خضرني أتى عبد الرحمن بنو ملك àti kílọ̀tọ̀ fẹ́ẹ̀sì bọ́nà àbí hazi àti zẹ́ẹ̀dì bọ́nà wà àwọn wọ̀nyẹn pépé tí kì bá gbé pé wọn ò mí ìtàn náà bí òfin yẹn sàbí àwọn yẹn nìkan ni wọ́n ju ẹnu ìfẹ́yìí lọ. ṣé ẹnìkan bẹ fún òbí lásìkò ànájẹ́ o tó wá jẹ́ táàbì yìí kò fẹ́ ìfẹ́ nìkan kan ó tún lọ́nà sọ ìtọ́ pẹ́sẹ̀ ní pé kí ló sàyẹ́dì bá ní kọ́lá wà kúlò la ọ̀dọ̀ tàlẹ́ wà ló ti gbà ibi tí wàhálà ti padà ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn fi mọ́sálù gbé mọ́sálù hmm? yes ìmáàmù ṣáàbì gba aro mọ́sálù ilé yẹn dẹ́sà tí wọ́n ń kà mọ́ ṣáàbì sára àwọn tí wọ́n rí jẹ́ ti mọ́sálù sọ̀tẹ́ bá wọ example ta gíìfù ńgbà tá à ń sọ example mọ́sálù sọ̀rọ̀ muslim àdìsẹ́ musayibi ní alẹ́ musabana sọ̀rọ̀ muslim ló sì wà tọ́ ẹ̀yìn náà gbé pé ìmọ̀ mùsùlùmí pé kìí ṣerun musa rèé láàrin jẹ́kì kẹ́ẹ̀dì kan wá ní à ah, wọ́n ní jùmọ̀ ìlú àdìsí ìmọ̀ ìjẹ́kì kí ìmọ̀ mùsùlùmí wá fún. ìtumọ̀ ní pé kìí ṣe wípé anybody ni wọ́n ń gba ìrìsálù ẹ̀ kìí anybody ni wọ́n ń reject rejected hmm? ṣùgbọ́n musa gbọ́dọ̀ láwọn nǹkan kan tó kó but later tàwásù padà wọ́ kẹfẹ́ lójú kẹpadà wá include àwọn ọ̀rọ̀ sílù àwọn mi ṣe understand ẹ̀hẹ́n pé tí wọ́n bá tó ah, gba àlàgbà àwájẹ ìgbésàlùfẹ́ wà òkè tó bá ń ṣe ń ṣe nù tó pé torí báwọn sọ pé lè ṣìmọ́ láyé àfúnà fẹ́ràn sàábì yìí tó ní mo sọ pé tó bá ti pé ìṣìmọ́ lè pé sàábì ló láìpẹ́ pé pẹ́ńtà ayọ̀ ń bá lè jẹ́ then yóò fún mursal ní wà torí pé reason táwọn fi reject ẹ̀. al-aslu indahum òní kó jẹ́ kí ni dọ̀ọ́yì torí pé òun ló lọ pẹ̀lú tí àwọn ní hadith kan sọ sanadi náà lẹ́yìn hadith sọ́ọ́lì sáàdì ti bá ní ìtọ́rù sáàdì kìlógún ó jẹ́ dọ̀ọ́ ìfún náà ni àbí ẹ̀hẹ́n ìyẹn lọ. àmọ́ ó wá kù tó fè á èyí tí mo wá pè báyìí o ti lágbájá wa ń kọ́ ẹ wà á rí lọ́dọ̀ wọn náà nǹkan pa eléyìí wọ́n gbélé yóò wà á rán kéèyàn sọ pé wọ́n ní à lágbájá o òun náà máa ń gba mọ́nsá náà wọ́n máa ń gba fẹ́ṣíà mọ́nsá. wọ́n dàbí kẹ́ ẹ sọ fún yẹn ní ìsìnkú ní à lágbájá wọ́n ní lágbájá yìí kì í jẹ fún mọ̀ọ́sẹ̀ sọ máa tún fẹ́ sọ ní kọ́tọ́lọ́jì ní ó fẹ́ jẹ lágbájá máa sọ pé wọ́n ní kì í jẹ egg roll ṣẹgbọ́n mi yé ọ̀tá bá rí nǹkan tó ní egg yẹn tí ò wá ní ẹyin nínú kí ni sausage lásán sọ lágbájá ìjẹ sausage ọwọ́ àrí ń jẹ lè jẹ náà èyí tí ò bá máa ń jẹ lágbájé yìí gba mursal yes mi yìí gbà àmì eléyìí wá ń kọ pé special mursal lélẹ̀ ìtumọ̀ ẹ̀ pé èyí tó lọ pẹ̀lú ìlànà mi ni pé ó ní ìkìtà ọ̀sán àmọ́ kì í ṣe irú ilé irú rẹ̀ lẹ́nu mọ́ muslim ló sì lè mú wa nù sọ́rọ́ ìmọ̀ bó ṣe yẹ kó kínní yẹn lọ́nu pé báwọn yẹn ṣe ń ṣe nìkan tó bá wọn lè yí bẹ́ẹ̀ kò lè ṣàlàyé pé mọ́ muslim mú mú na rasulullah alil muzabana ummu an mursala an rasul musayyib ummu mursala an salim bin abdullah eh tebadi ti wo sa'id bin musayyib àti salim bin abdullah injo to man kan fuqaha al madina as-sab'a eh wọ́n ma fi salim kun wọ́n ma yo nbo mi àmọ́ sa'id wà ńbẹ̀ constant ara wọn fuqaha madina ni so fuqaha madina ni ṣe irsal Penis ní sọ ìtumọ̀ ẹni pé irú nǹkan ṣe ní ìsàlọ̀ nǹkan tó fẹ̀kan sàǹkà ni pé kò fẹ́ ìṣẹ́ nìkan tó jẹ́ fàtẹ́ ní Madina ò ní gbà pátá ìṣọ̀tà àti náyọ̀ ní ìṣọ̀tà abáná tọ̀tọ̀ ní kìtà bílí ni ìdẹ́mu dẹ̀ sàlàyé fún aná nǹkan pé táwọn oní hadithi àtọ́wọ́n bá jẹ́ fọ̀fọ̀fà tó ń bá rí pé ọ̀nà táwọn fi rí nǹkan bá ti pọ̀ wọ́n máa ń ní sí pọ̀ pé kó fẹ́ kan yọ ẹni tó jẹ́ wá sí tọ̀ pé èmi ṣú ọ̀pá náà fi sọ̀tọ̀ àwọn fẹ́lẹ́ onípọ́lá ọ̀tún láàtàn wù ìṣòro ọdún ní hadith yóò ní ìparí láìpẹ́ náà tí mo bá tún kí n dákọ̀ fún mo tún rìdíùsì kú wà ẹ̀ kẹgbọ́n tí mo ti ṣàlàyé ọ̀rọ̀ Ibrahim ní ìṣúdà náà ìgbẹ́ anytime tí mo bá kàdíìsì fún yín ẹ̀ tí mo bá sọ fún yín pé an Abdullahi bin Ibrahim bin Yazid an òun jẹ́ ọmọ kéwú fáwọn ọmọ kéwú bin Mas'ud ẹ̀ ìrọ̀ ní sìn ọmọ kéwú al-aswadu ọmọ tí ibn Mas'ud ni ẹ eh, ah, ah, abida asalmani ọmọ tí ibn Mas'ud ni àwọn wọ̀nyí ní sẹ àwọn lẹ́bù wọ̀nyí làwọn fẹ́ jẹ́ àfáà fún Ibrahim nàìjíríà náà wọ́n wá sọ fún ọ pé torí ẹni time tó bá gbọ́ tó ń bá sọ fún yín pé ana Abdullahi Mas'ud tó rí pé Ibrahim ń yẹn sọ an Abdullahi bin Mas'ud wàá wà má hadassah ní ibi ghayru wahidin an Abdullahi bin Mas'ud. mọ̀ pé kìí sẹ́nìkan kìí síyàn méjì tó sọ ròyìn fún mi àmọ́ ń jọ tí mo bá kàdí ìsìnkú tí mo bá dá pọ̀ ẹnìkan tó kó sọ bọ́lá ọ̀sùn ẹnìkan ló dá sọ fún mi èwo ló ní kú wájú èyí tó ní súrọ́tò mọ́sálù yẹn ló ní kú wájú tó àwọn ní àdìsí mọ́rúbá gbáǹdì lẹ́yìn náà wà ní à sí ìlú Ibrahim ní ìsìn náà ìyà tó bá kàn wo tó bá dákọ̀ gan yóò tó rìdíùsì lẹ́gbọ́ àdìsí ẹgbẹ́ sẹ́ni kẹ́lẹ́ dákọ̀ ó ti sọ fún wa pé tóun ò bá ti dákọ̀ àwọn tó pọ̀ lórí ẹ̀ lóun ò fi dákọ̀ mọ́. so constitutions wà táwọn ń lò fáwọn nǹkan wọ̀nyẹn àwọn yẹn kàn ń dà papọ̀ ni wọn ó da nǹkan táwọn oníṣù lù wí yóò dà papọ̀ mọ́tò ní àdìsí yóò mọ́tò ní àdìsí yóò jẹ́ mọ́nífíkì ẹ̀ yóò máa da ọgbẹ̀rú wọ́n á darí ọ̀rẹ́ àwọn kan ṣe ń sọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ilé jáde ń ṣe nǹkan wọn àwọn ẹ̀yìn ẹ̀ fáwọn sọ̀hábà ẹ̀ fáwọn tàbíyìn o àwọn tó ṣe pé nígbà tábà fi débi lẹ́gbọ̀n àwọn yàgò sáré kọ̀tọ́ ṣọ́ọ́bà àwọn yẹn àwọn tó jẹ́ oní kékeré mú wọn kéré because àwọn fẹ̀kan fẹ́ ṣe hípù fún náà nàbí yìí fa àwọn táwọn náà sì ní ìtìmọ́ọ̀mù pẹ̀lú hadith nínú àwọn fòkànhá náà àwọn náà kéré so àwọn sákọ̀ọ̀ báyìí méjèèjì àwọn náà kiri so ẹni tó bá combine méjèèjì ọwọ́ méjèèjì ni ó máa lò ẹ́n so bàtà tí bá ti ń lọ́wọ́ fíkì mọ́ fi hadithi gbàdánù tí bá ti ń lọ́wọ́ hadithi mọ́ fi fíkì gbàdánù ẹ́ example rẹ̀ pọ̀ dáadáa ẹ máa rí ẹ máa ń ṣe tán so àwọn fẹlẹ́ rẹ̀ èyí ò ní dán efu mabdud òfin náà lẹ́ẹ̀kejì sahihun yuhtaj bihi pé sahih ni mursal tààlì tẹ̀rí pẹ̀lú ẹ̀ عند الأئمة الثلاثة أبي حنيفة ومالك وأحمد في المشهور عنها طب عند الأئمة الثلاثة أبي حنيفة ومالك وأحمد في المشهور عنها àmì ìtàdàpọ̀ ní tẹ́ ẹ bá أبو داود àbùdáwùd àbùdáwùd sọ wípé ìmáàmù amadu tẹ̀lé ṣáfì lórí pé kò bá musa tọ bọ̀t ní ìbàyí ní ìsìnbáyé wọ́n ń ka ìmọ̀mọ́ àmọ́ sára àwọn ọ̀dọ́gbọ́n lọ́gbà pé sọ hé hó yóò ṣáájú bì kí lẹ́wọ̀ pé ń ṣẹlẹ̀ ẹ wọ́n ní ìfìlmọ̀ ṣòro ànàwó ìwáyà méjì wa ìdíjà aláwọ̀ kan nù hmm? ìdíjà ẹlẹ́kejì ohun tó ìmọ̀mọ́ àmọ́ náà ń kọ́ o bàtí hó mọ̀hàdì yes there's no way tẹ́yìn ó jẹ́ fàṣẹ ìtẹ́ ní kò ní lo mọ́sálù rárá ó sọ bẹ́ẹ̀ mo sọ fún yín ẹ ó kàn lè lo ó lè gbé bá yín sàtúrò special mọ́sálù ni because n tó ń wá kọjá tí o ní àdìsí wá ní ìsìnkú aláwọ̀ nípa ẹgbẹ́ ṣé wọ́n bá sọ pé òun ò lo mọ́sálù ṣọwọ́ bá àdìsí kan wọ́n máa ma kí ló bá àwọn ọmọ nǹkan mi ìmọ̀ nǹkan fi so ìyẹn ni.

ó jẹ́ dọ̀ẹ́ àwa níbi seventy sọ̀hábà lóníròfin náà tí mo sálọ sọ ẹgbẹ́ ọ wà sáfù ó lè sáfù náà ó lè sáfù. وطائفة من العلماء okay wàtọ̀ ìfàtí mi nàlẹ́ òlàmọ́ àtàwọn àfa nínú àwọn àfa àmọ́ bìṣáǹtì pẹ̀lú mọ́jẹ̀mú pé àwọn tó ń yìí nìkan jù bí yìí an yakuna al-mursilu fẹ́kọ̀tà ó ti pẹ́ tó ṣe ìrìsàlì yẹn fẹ́kọ̀tà wala yursilu illa àfẹ́kọ̀ tó bá lè ṣe ìrìsàlù kò ní ṣe ìrìsàlù àfẹ́kọ̀ kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí èèyàn ṣe ìrìsàlù ó fẹ́ kàti un ṣe ìrìsàlù kú lọ́dọ̀ rẹ̀ bó tó wá lè túmọ̀ wala yursilu illa àfẹ́kọ̀ ìtàmì ni pé àwọn kan wà nínú àwọn oníhadìsì à ń pè wọ́n ní kíní kàtà ń pè ní nàṣà tó ní hadith bá ń ká hadith fún báyìí níjọ tó bá ní nàṣà tó tínú rẹ̀ dùn ẹ̀wọ́n tínú rẹ̀ bá dùn ìwọ́n sàwọn yẹn máa ń fìtí náà wọn ó lè fún ìgbà tó bá rẹ̀ tán náà lọ́nà kó sàn fún hadith ni hadith ni tó wàhálà rẹ̀ pọ̀ ẹ́ tó níjọba ní nàṣà hadith títí ń pè fún oyin tẹ́lẹ̀ ní mọ̀ọ́kú yóò sì mọ̀ọ́kú tó gbọ́dọ̀ fún mọ̀fún ẹ ẹ ní ìbáyà àdìsí ogun sàlẹ̀ sọ̀tà àlọ́ sọ tẹ́lẹ̀ níjọ́ tó bá nínú àṣà tó bá ti rí pé abúlé abúlé mọ̀ sọ torí pé kò fẹ́ ṣe mistake ìgbè irú táìmù tó wá bá òun yìí òun sáwọn pàdé ti lọ lọ́dún ní ọmọ ṣé ní ọmọ ló wá pàdé mi ló sọ ní bí nǹkan ǹdẹ sọ yóò ní sinmi táwọn kọ́ yín níjọba nínú àṣà tó yóò sọ pé tọ̀kọ́lá ọ̀sùn ẹ rí hadith táwọn àfáàbù mọ́lìkì wà lọ́dọ̀ rẹ̀ ẹ jẹ́ kí n fún yín ní ẹ̀kàn ẹ̀kàn wà hadith yìí ẹ wo hadith yìí. lawla ana suqa ala ummati làmọ́tò lè fi wá ẹ̀kàn tẹ́ ẹ̀kàn tẹ́ ẹ̀ńdàkùn lè sọ̀ láti lè fi wá ẹ̀ńdàkùn lè sọ̀ láti kẹ́ wọ àwọn nǹkan tó gbé wá. náà a ah, gbogbo wọn ni ẹni bùkọ́ kan ẹ ok ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n tẹ̀ ní sílẹ̀ náà mo kàn fẹ́ fi. Wa ainda ìṣèwà ti ẹ̀ǹdà ọ̀rọ̀ kí ni ìtìpọ̀ ẹ̀. ọ̀yà ṣé ṣé tìbùkọ́ ilẹ̀ ọkọ́ rí àbíjọ alẹ́ ní. ọ̀yà ọ̀dà ẹ̀ṣẹ̀ àti ẹ̀ṣẹ̀ tàbùdà ó dùn ẹ̀ bá tẹ̀ ọkẹ ibrahim bin musa lọ sí ìrìwáyà tí mo fẹ́ kẹ́ lò ní ti ti ẹjẹ lọ sí àbúrò rẹ ẹka tẹ ẹtẹ ti muslim yẹn ìlànà àṣùkọ yẹn tẹ bá tẹ tán ẹ wá wo káwá tẹ tahrij ẹ wò ti muslim yìí ẹka yẹn. حدثنا قتيبة بن سعيد وعمر الناقد نعم وزهير بن حرب قالوا حدثنا سفيان سفيان بن قالوا حدثنا سفيان سفيان بن عيينة نعم عن أبي الزناد عن العارج عن أبي هريرة أه. النبي صلى الله عليه وسلم لولا أن أشق على المؤمنين إن بحديث زهير بن حرب وني على أمتي لعملتهم بالسواك عند كل صلاة أيوة تخريج اها أيوة صحيح البخاري 887 يا أبي أيوة ايه كلامنا حدثنا عبد الله بن يوسف التلميذي قال أخبرنا مالك عن أبي الزناد عن العارج عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال نعم حديث مالك بوابي àdìsí Bukhari ni o àbí tọ eight eighty seven yẹn ẹ wo àdìsí kejì tán fifty two àti seven thousand two forty yẹn ẹ press lórí yẹn òun ló tẹ̀lé yẹn ọ̀yà ẹ̀hán àdásánà Yahya ibn Bukayri àdásánà Layth ibn Sa'd an Ja'far ibn an Abdurrahman ani Abdurrahman. àdìsí aláàfọ́tẹ̀ ẹ̀ka ta ló gba ọ́dà àbúrò rẹ̀ rà kí ló palẹ̀ àárọ̀ jù. abraham bọ́dọ̀ hormuz ní àárọ̀ jù abraham yẹn náà ni abraham yẹn náà ni ọ̀yà abraham ẹ̀hẹ́ sẹ́ni kaba hùrẹ́ra naam anna sallallahu alaihi wa sallam qal tọ́ tẹ́ bá ti wo àdìsí aláàfọ́tẹ̀ àkọ́kọ́ kà ẹ̀yin ó rí pé malik ni àbí anabi zinar al-arab tó ẹ wá wo ẹ wá lọ wo muhata ma malik ẹ wo wí tí muhata wa mẹ. one seventy tọ ọ ya ẹka tí one seventy. Uh-huh. Hmm? Abi, so one seventy أقول so. أما قو وحدثني عن مالك عن ابن شهاب عن ابن شهاب أزوره عن حميد بن عبد الرحمن بن عوف تاني تاني نسبة عمير بن عبد الرحمن القرى شيء المهم عمير بن عبد الرحمن بن عوف أم إيه، عبد الرحمن بن عوف الهميدي تاني نسبة لوجه الزهري ابن شهاب الزهري عن حمير بن عبد الرحمن بن عبد الزهري Umair ibn Abdulrahman méjì ló wà ní lẹ́bù yìí tí inú ṣe àrùsí máa ń bá ìgbà lọ́dọ̀ rẹ̀ Umair ibn Abdulrahman tó jọ Abdulrahman Awf àti Umair ibn Abdulrahman al-Himyari Umair ibn Abdulrahman al-Himyari yẹn ló wà bí àdéhìsì ibn Umar tó Umair ibn Abdulrahman az-Zuhri Umair ibn Abdulrahman al-Himyari naam. عن أبي هريرة أنه قال لولا أن وشق على أمته أمرهم بالسواك ẹwà dídì ní. láúlá ayàṣùkọ̀ àlà ummati ẹ́ àbúrò rẹ̀ sọ wípé kọ́lá òṣùlá sọ̀rọ̀sọ̀rọ̀ ó ní láúlá ayàṣùkọ̀ àlà ummati tí kì í bá ṣe pé yóò lè fáwọn ọ̀dọ́ ànábì ànábì ò bá pa wọ́n láti àbúrò rẹ̀ ni alọ́gbà ráyò àbúrò rẹ̀ nù. láàmọ́ràn wọn ànábì ò pa wọ́n láti orúkọ àmọ́ bó rà sí ìfẹ́ tí ìbá pé torí pé mọ̀ṣákọ̀ tí ó bá jẹ́ ni tọ̀ mọ́lì fún àgbègbè lẹ́yìn náà wà. mọ́lì ti gbàtà láwọn ọkọ wa ó lo tọ̀rí tu al-Araj an ẹ mawsulan musnad ó lo tọ̀rí ku Umayr bin Abdurrahman an Abi Hurairah mawqufan the same tọ̀ ní tọ̀rí ku titi Ibn Shihab yẹn. gbogbo àwọn tó wá ń gba àtàwà tó ẹ pé sọrí tó ọ sọrí sọrí ìbò àlàárọ jù àwọn ń gbà wá eh, wọ́n ń gbà wá mùsùlùmá sọrí ìbò yìí wọ́n ń gbà wá mọ̀ òkú fáyì ìmáàmù yìí náà fún wa gba ilé yìí gẹ̀gẹ̀ mẹ́wàá mọ̀ òṣùlà àwọn èèyàn wá fẹ́ fọ́ọ̀tì so nísìnyí báyìí irú nǹkan tí Malik ṣe rahimahullah ó ní tó pọ̀ lọ́wọ́ àdìsí jẹ́ márùkù lọ́dọ̀ ẹ̀ lọ́sà kí lòun ṣe mọ̀ pé ọ̀nà tí ẹ̀ máa fi ń wò dodo nǹkan pọ̀ kọjá isnad nìkan so káwá sọ pé nísìnyí káyà sùn pé ẹnu mọ̀kúfù tí Imam Malik gbà wá nì àmọ́ àrí ṣùgbọ́n láyọ̀ sájú ní ìlànà ọmọ òkú Malik yóò sọ pé tọ̀ ìdẹ́yìn gbọ́dọ̀ ṣe nu gbogbo òní súnà bá súnà báwo ah, súnà báwo àbúrò rẹ̀ afẹ́ lọ́pínà lásán òun lè nímọ̀ fún lọ́dọ̀ tiẹ̀ pé kó sẹ̀ sọ pé mọ̀rù fún òun ni kò ní kú wà pé àwọn káńsọ̀ ni wọ́n ń sọ̀rọ̀ ìsinádọ̀ ní ìsinádọ̀ pé ẹnu tó ń kà fún ọ yìí kọ́dà kó jẹ́ mọ́ òkú fún tó máa dúró àwọn àfa àmọ̀dínà sáwà lórí òfin náà yìí tó òun kàn sọ tó níta bá dé dẹ̀mí pé àwọn oní àdìsí ń dà mí ìyẹn àdìsí ní ìgbà tó tó mọ̀ fún lọ́dọ̀ wọn lọ́dọ̀ wọn lè bá ẹ̀gbọ́n tó wà ní pé àbúrò dáa sọ pé láwùlá àyà sọkọ àlà ummati láàmọrọ mọmọlẹ sì tún gbà wá náà kọ kí làwọn oní hadith wa fi ń kọ o àwọn yẹra fún mọ̀ọ́kú títí tàbú rẹ̀ rà yìí ẹ̀yin yóò rí pé wọn Bukhari náà mú wá nítorí kì máa lè ṣùgbọ́n èyí tó jẹ́ mọ́ fún yẹn lòún mú ẹgbọ́n gbà ìtumọ̀ ẹni pé oní àdìsí cherish kádìsí jẹ́ mọ́ fún ó wà mùtásíl kó wà mùtínà pé nǹkan òun pàdé tó sọ pé ẹ̀sùn mọ́lìkì ẹ̀sùn pọ́n mọ́lìkì fàkíyì ni muhadis ni wọ́n bá kó sídàjọ́ yóò ṣe báwọn onímọ̀ fàkíyì ṣe wọ́n gbọ́yé yóò ṣe báwọn onímọ̀ ṣe wọ́n gbọ́yé onímọ̀ hadis náà ti gbọ́yé lòun ti mú èyí tó bá láì tiẹ̀ lọ́hùn. ìgbà tí mo bù kọ́rí òun hadis yẹn kan òun lo tọ̀rí ku malik anabi zinad al-araj anabi òun rafe eléyìí àwọn ẹgbẹ́ mi ò ní tápù mi lórí ẹ̀ wọ́n gbà kó wà sàn hé kọ́sì náà dùn rẹ̀ wà mọ̀ ṣáṣe ṣùgbọ́n torí lè ní sọ ó tó tó tóun yẹn ń dà wọ́n papọ̀ ni wọ́n tó báwọn kìíní yìí ó ṣe ó dàbí ká sọ pé jẹ́ ọ́sì jẹ́ ọ́sì for example kárí ẹnìkan ó sọ́dì lọ ọ̀kọ́ tó sọ́dì lọ ó ṣe English táwọn bẹ́ẹ̀ máa báwọn lọ́ọ̀yà lójú tó bá jọ ń sàkóso sí òun ó máa tẹ́lì pé yóò máa lo linguistics grammar rẹ̀ pé no it's not possible in English language nkíní kan kíní kankan tó bá sọ ọ́ tọ́rọ̀ tó tọ̀ but in law àwọn orúkọ but in love sometimes yóò yí sí lọ òwúrọ̀ tàn yóò yí sí English níjọ́ sọ̀rọ̀ bá di pé a bá sẹ́sẹ̀ kan ṣàlàyé nǹkan pẹ̀lú èdè yóò ní ọ̀pá àná. sọ Imam Shafi rahimahullah bàtí ìní hadith tó pé tí kìí tiẹ̀ náà fẹ́ lọ́dọ̀ àwọn oní hadith náà ló ti gbà á ọmọ tó máàlìkù ó ti gba hadith lọ́dọ̀ máàlìkù ló gba fífi lọ́dọ̀ máàlìkù àbí ọkọ̀ wájú ọmọ tó ti gbà ń gbọ́nà ọ̀yẹ́ náà so na náà ìtumọ̀ pé nǹkan míì ní òbí kò lè jọba kánú méjèèjì òun ni mọ́sáàbù mi ti gbọ̀dọ̀ dìde ọ̀sùn background tó ń gbé wọnú fíkì àti hadithi ojú fẹ́ ó takọ àwọn kankan bẹ́ẹ̀ ó yọ àwọn kankan fún òfin náà náà náà gbogbo àmì lẹ́yìn ni àlejò ìmọ̀ àlejò ìmọ̀ kan wọ́n bá bá bá yóò padà ní ìsìnkú ọ̀rọ̀ yóò dùn fún wọn ní gbà wọn ní gbà fún wọn padà gbà fún. tọ̀tún náà padà yá níjọ́ tẹ́lifíṣàn bá ti tún dé kí ni Imam Ahmad fi ju ṣáàfì lọ òun ni pé muhammadu ti rẹ́hílà nípa hadith ìlú sáfì náà ìmọ̀ bẹ́ẹ̀ ń gbọ́ bíyé ní sáfì sọ pé tó antum alam bil hadith wa rijali minni ìsọ fún imam ahmad fa idha kana al hadith sahihan fa'alimuni ìjàzíyà ìrọ̀híyàn kánà àkùnfíyà ọ̀kìnìkan ẹ̀yìn mọ hadith àti rijali jù mí lọ. ní ti ń wí ni pé Imam Ahmad bin Hanbal tabasi wo àwọn ni jẹ́ kọ̀ọ̀kan bí wọ́n máa so, sọ àwọn ìṣòro dàrẹ́ lásà o báyìí sọ pé tọ̀ ẹ̀yin mọ hadith àtàwọn rìjálù jù mí lọ táàdì ti bá ti jẹ́ sọ he gbogbo ibi tó bá ti já jáde ẹ̀yin ti jòkó tẹ̀yin mọ dáadáa ẹ jẹ́ kí n mọ̀ màá lò ẹ̀yin ò rí Imam Malik tó fẹ́ mọ́ Malik ní òfó Madina àwọn àhádì tí Malik kò ní tí sáfì yìí rí lọ́dọ̀ sọ́kúrò òye náà ó jẹ́ kó lè gbá Malik fẹ́ gbẹ́ bí àwọn kankan òun náà bàbá bàbá padà ṣe fún jáde yẹn ni wọ́n bá fún gbọ́dọ̀ jáde. tọ̀ òun láti pé nígbà tí gbogbo padà wá pé tán ọpọlọ ti pé síbẹ̀ ìwádà ti pé síbẹ̀ ọ̀dà pé ló ti pé ìlú padà rí mi jáde mọ́ torí tó bá lóo bá fẹ́ wí níbẹ̀ wọ́n ẹgbọ́n bá ní lọ́gà bá ní agbára rẹ̀ ò lè ká ṣáfì níbẹ̀ ẹ gbọ́ pé ẹja fèdè wo pé àwọn eléyìí ti parí èdè àwọn náà wọ́n lédè torí pé tí ṣáfì bá fèdè kan jẹ́ níṣẹ́ ìbáraẹni ṣáà ìyàn ó jà ní fúnra ẹ̀ òun ò ní ìdí pé tó wà ní dictionary òun gẹ́gẹ́ ní dictionary ẹ́ so tó o bá sọ pé àbóyá ah, ká lo ráyù ni àbú hànífà àwọn ànáfù ti yanjú gbogbo ilé òyìn wọ́n ti ṣe tẹ̀sí gbogbo ẹ̀ àti màsáì tí ó ṣe làtẹ̀ tí ò tí ì ṣẹlẹ̀ wọ́n tẹ̀ka ti sọ̀rọ̀ lájọ ẹ̀ kalẹ̀ tó tàbá láwọn kan ní sọ́mọ́ àlùkọ́ ju omi sáré ìrìn àti kíkẹ́ wọn fẹ́ dàrú kí ni fi ọjọ́ dájọ́ ẹ̀ ọ̀rẹ́ ìrìn mọ́tò ọ̀pọ̀ ẹ̀ ẹ̀ so mo bá lọ bá sọ ònírọ̀ pọ̀ ònírọ̀ náà lọ tó bá sọ pé wọ́n ní ah, àwọn ahadis kan ní ọ̀sẹ̀ ṣe àwọn mamadu tó gbórí nílà gbogbo àdí wọ́n ti kó òun ní fi ń jọ bí pé ah, iṣẹ́ mi ò rò ní jáde nìtọ̀ ìmí tí ó bá jáde àfọ̀bí tó ti gbà jáde ẹ especially wọn lẹ́yìn tó bá fẹ́ fún mi ò wá jáde ọwọ́ ajá ádámù ọ̀hún ìfẹ́ tẹ̀sí lágbáwá ayé tó yin ṣe ṣẹ̀rí àmì tó wàá mú wa èdè Yorùbá wà fi kọ́ yìí so but wọ́n máa ń wọnú ara wọn wọ́n ti ń ṣe gaskiya èmi kì í pé gbogbo anybody wọ́n fẹ́ sọ́ọ́ kì í ṣe bẹ́ẹ̀ tó tó fẹ́ jẹ́ fàkíyèmí ká àmọ́ fún ọmọ bóòlù àwọn tó fà á àtẹ̀ṣe kíní ẹ̀ náà ń dá wàhálà lẹ́nu bí bá a ṣe ń wo ẹ̀rí hmm? so Imam Shafi wa sọ pé tọ ẹ̀yin máa dé ìfẹ̀sìn náà jáde jù mí gbogbo ibi táyà pé kú fà ló wá ti jáde ni bá sọ ló jáde ni ilé kan ni ẹ sáàfin ẹyẹ mà máa lò kí ló fàtí Imam Shafi fi ń sọ̀rọ̀ yìí àwọn ará Madina tí Malik àwọn máa ń yunra ta àdé ti kú fáwọn ọtí ló fà ní táwọn náà wù wọn lókèrè ìgbà tí wọn ṣáà fi padà wọnú àárín wọn tán fà á lẹ́wù wọn ju ká gbé wọn sí i sẹ́yìn náà bá wo ti ń ṣẹlẹ̀ lásìkò wa ni ti ń ṣẹlẹ̀ náà nù sẹ́ẹ̀rì kò fẹ́ sí funfun mọ́ọ̀tì ń bi ọ̀rọ̀ ẹ̀sìn tá à ń sọ pọ̀síńjọ́ tẹ́nìkan bá ti lè pàǹpà pẹ̀lú báwọn èèyàn ṣe ń wo ẹ̀rí tẹ́lẹ̀ ó lè rí tuntun wá nísìnyí báyìí sẹ́ẹ̀rì alùbáná rahimahullah ọlọ́run kò kẹ́wọn ẹnu tó bá ti fi ń jọ tuntun ojú wípé wọ́n gbá àdéhìsì tí bóyá ti fi náà hajj sọ hìn ní táwọn bá ti gba pé ni ìdájọ́ yẹn ló fọ́lò hmm? ìdájọ́ kí àdéhìsì ẹgbẹ́ lóyún yóò wò ó tọ̀tí náà bá padà lérí tó sọ̀rọ̀ pé àní kì í ṣe yìí nísìnyí báyìí níjọ́ tí èèyàn bá gbà pé ṣé kí ìfẹ́ púpọ̀ àyè sì wà ń bẹ̀ púpọ̀ ìṣìhádù sì wà ń bẹ̀ púpọ̀ gan lóòótọ́ fẹ́ ẹ̀kan rẹ̀ kọjá tó ṣe ń mẹjálù ní ọ̀rọ̀ rọ́jì àti màrújù ní mọ̀ wà ń kì í ṣe bídà àti súnà. bó tẹ̀sí pé àwọn kan náà yes ìyẹn wà ń bẹ àmọ́ ní nǹkan tẹ́jọ́ fara ara wọn lẹ́sìn kí n fún lẹ́gbàá kò lè fún ṣé tó bá ṣe yí pé Ibn Hajar rahimahullah àtàwọn tó wá pẹ́ bìfọ́ rẹ̀ àti láàrin ìlú tẹ́míà báwọn bá gbà pé hadithi tó sọ fún àìsàn sẹ́là ń wọlé kọ̀ọ̀kan náà àwọn ìyàwó rẹ̀ ó sì gbókùn tá a wá jẹ́ pépé ń ka subhanallah ẹ oríṣọ́rọ̀ àbí ìtumọ̀ ẹ̀ ní pé tán lóòótọ́ ọwọ́ ni ó lọ́la ni àmọ́ kò lè jẹ́ nǹkan kan kò lè kò lè pé bíi tòótọ́ á lọ́wọ́ lọ́la jùlọ ìdánwò yìí tọ́ kíṣe àlùbáni tó lè rí ní ìwé wọn láti fọ́ tipa di fi jẹ́ dọ̀rẹ́ fún so ìtumọ̀ ẹ̀ ní pé táwọn ò bá fọ́ tẹ̀ tẹ́mù kan mẹ́wọ̀n gbọ́dọ̀ bí wọ́n sọ. so now tí ẹ bá sọ pé àánú ah, ẹ ó jẹ́ dọ̀rẹ́ fún ọ̀dà kò jẹ́ dọ̀yìn fún lọ́dọ̀ tèmi ó ti pọ́sí ìṣèhádùn náà òun náà làwọn ara fẹ́ bíìdì súnà nílé ànúkì ó fẹ́ bíìdì súnà súnà tí ibùdó tẹ́ ní àwọn sílẹ̀ tí nìkan yìí mò ń ṣe bẹ́ ẹ tí iṣẹ́ àlàgbà tí iṣẹ́ bí n bá tó ṣe bẹ́ẹ̀ tí kìíní kò sí ṣe ń táwọn fi ń falẹ̀ ara wọn ni iṣu fẹ́kẹ̀ ni ṣé ń sọ pé ah, èyí ló wà rọ́jò ìṣe ni torí ẹ lẹ́sìn pé àwọn ọ̀fọ́ ní àdéhìí máa ń sọ́ra gan-an tẹ́ bá wà wọn tàbí ìbátu wọn báàbù máa ń kọ́ là babu man lam yaro babu man kiri kan ní sábà ní jazmu ìfún olùkọ́ ní áwùjú olùkọ́ àwa nìkan jazmu làwọn fi ń sẹ́sìn gbogbo nǹkan lálẹ́ mọ́ lá block ẹ́ wàá mo ti wá wo mo ti wá wo máa wọ ẹni bọ̀dù bá ti fún nǹkan mi ìfẹ́ lónìí tú tọ̀ kí wá sí mo bá wù máa ń kọ́ là táwọn wá wí. ó ó ti ó jìnnà ó ahẹ́n mọ́mù ṣáàtì wá sọ̀rọ̀ yẹn fún mọ́mọ́ àmọ́ pé ẹ̀yin máa ní ìdúró lọ ọ̀dọ́ tó fi máa kà á gbogbo olú ti ń kà ó dákọ̀ kú fún ó dákọ̀ bá sọ ó dákọ̀ yámẹ́ni ìmọ̀ mọ́mọ́ tó dákọ̀ ṣèjáàlì ìmọ̀ ṣáàtì tó dákọ̀ ṣèjáàlì. ibi kí n máa fi máa sọ fún mọ́mọ́ àmọ́ bíi mọ́mọ́ ṣáàtì máa fẹ́ antum alam bilhadith wa rijali minni ẹ̀yin máa hadith àti rijali jù mí lọ ẹni hadith tó bá wà sahih ẹ̀ sáà ti dé kí n mọ̀ ó jẹ́ ti kúfà ni o ó jẹ́ ti báṣọ ni o ó jẹ́ ti yámà ni o èyí kì í mọ̀ kí ló tí ò dápọ̀ tó hijaz. tẹ̀lé abadapọ̀ hijaz ló làwọn wákàtí nàìjíríà ti wọ́n tó kéré sọ. ìtumọ̀ ẹ̀ ni pé ìmọ̀ọ́mù ṣáàtì yìí máa hadith àwọn ará hijaz hijaz lòun pé kò ṣẹ̀ṣẹ̀ nídi irú mọ́ Muhammad pé bọ̀ ẹ̀yin máa àdìsí ìjà láíláí ọmọ àdìsí ìjà zùn mí lọ èmi máa àdìsí ìjà ìwọ́n àdìsí ìjà ti ń kọ́ orí àwọn àwọn olówá lásìkò wa orí Malik àti Christian tó náà yẹn àfa rẹ̀ sí àwọn méjèèjì ọgbọ́n tẹ̀sí pé sọ̀tàn fún náà jáfa fún mi ó jáfa fún dání ó jáfa fún mọ́ Muhammad bó ṣe jábàá ṣáfì lọ jábàá fún màmá kò sí ní sẹ́yìn iṣẹ́ tó lọ́pàá àwọn èèyàn bá wo ìmọ̀ báyìí ọ̀la nìkan ó tó ẹ kò yí sára o ẹni tọ́lọ́run bá sì kẹ́ tó bá sì kó ṣe wádìí mọ́ ẹ padà rí kó ó straight lókè kìí ṣe nǹkan kan kan kan fàjà kódà ó máa ké ó jẹ́ máa ké fún yàn ó sì mọ̀ pé ó mọ ní tí àfa rẹ̀ mọ̀ ó sì mọ tó ẹ̀wọ́ bí ọmọ ṣáà fi ṣìkan máa ṣe oṣù lọ́mọ ọ̀yẹ́ náà yóò sọ fún ó sọ fún gan-an ẹ̀ ìmọ̀mọ́ àwọn náà sọ fún ìgbà mẹ́rin fún ilé láíláí ìmọ̀mọ́ àwọn tó sọ ìmọ̀mọ́ ṣáà fi sọ fáfá rẹ̀ sí ọmọ ọ̀yẹ́ náà jọkà sí ó sọ fún ní ọ̀sọ̀ sáfù yẹn náà náà láwọn wà tó lé jẹ́ àwọn ìmọ̀ ń wá àwọn wà ká máa fún òpin àbúrò léde ń ṣe báyìí náà pé àti ah, máa tẹ̀yàn mọ́lẹ̀. wọ́n ò sáàmì wá ń sọ fún sèṣe àǹtí àṣẹ ẹ́ ó ní ẹnìkan tí àwọn afẹ́ béèrè sẹ́sàn lọ sí ìkọ́jú máa ń bínú àwọn bínú kan ọmọ tó lẹ́nu sọ̀rọ̀ báwo máa ń bínú àwọn bínú kan gbèrè bá sàti fẹ́ mú ó sọ pé àfúláhà kan lọ wọ́n mọ̀ kí tí ìwé bá ti ń dùn lóògì ìwé bá ti ń dùn wá bọ́ ọmú ọ wá sọ fún wa náà ṣé ṣé náà ṣáà ti sọ fún wa ṣé ìsìnkáàbù yìí yóò rò pé bóun ṣe ń ṣe níta àwọn èèyàn ó kù sílẹ̀ wọ́n bínú sílẹ̀ ẹ́ ẹnìkan sọ fáwọn fún báwọn wọ́n sọ fún sọ àbúrò yẹn náà bóun ṣe ń ṣe nísìnyí àwọn èèyàn kàn fi ọ́ lẹ̀ ẹ́ wọ́n ní ìṣíà ni tàbùnúnà pé àgọ̀ làwọn èèyàn rí bí ìwọ́n ṣe rí ni ìsáàtì kan ní sọ fún ẹni tó sọ fún un láti nínú àrètí ẹ yẹ̀dàún náà máa yà ń fa òun lè sórí ìkólókè tó fi tó wúlò fún wọn lẹ̀ torí pé wà mí ò da ẹ wọ́n ti dàrú nù ipe àwọn kan tó wúlò fún ìbáwọn ó dà fa tọ̀ torí pé oníwà àfọ́ ò da ló sọ pé títọ̀ ta ni ó wà á di ìṣẹ́bí mi dà fa ọ̀rẹ́ di. ní sọ fẹ́ni pé tọ̀ ok àtọ̀dọ̀ lónà àná yẹ̀dàúnà yànfà òun ìṣó ìkọlùkì ọwọ́ adijọ́ kan wá ń fa iṣu kan ìyá mi yẹn wá sọ fún mi káàkiri wá sọ fún mi pé lẹ́yìn sàhádà ní sọ̀rọ̀ àti ọ̀gbẹ́lẹ̀ eléyìí ṣe irú nǹkan bẹ́ẹ̀ mọ́ ìnàmọ̀ àádá lè áàlè nàzọ̀rọ̀ àwọn alùmọ́tọ́rọ̀ àwọn fòkànhá àtàlùgbò ló fúnka àwọn ni wọ́n lélẹ̀ eléyìí lọ́wọ́ mu àfa rẹ̀ ni but àwọn máa ń kéèkì ọmọ kí wọn tó bá ti mọ tó tó sì dúró déédéé bí ẹgbẹ́ wọn lọ torí pé òun náà ò fẹ́ ká sílé àfa àwọn tó yìí pé à ẹ wá sọ eléyìí ní sí ní báàbù tẹ wọ̀ yìí à náà ìmọ̀ sábì ń sọ bẹ́ẹ̀ fún sẹ́mu ẹ̀ bẹ́ẹ̀ náà ni mọ́mọ́ amadu náà ń bal níjọ́ tán tó gbọ́ pé wọ́n ní sòfìànù sọ pé mọ́nìlànà ẹ̀fà wọ́nà bí ìkùrán falẹ̀ ìsọ̀lẹ̀ yìí kí n túmọ̀ rẹ̀ ẹni tí ò bá dùn ohun sí kùrán kò sí lára wa ṣé àwọn fẹ́rẹ́ ti kẹ́lọ̀ yẹ̀tà gánà ìgbómi ni pé ẹni tí ò bá fi kùrán kọrin ní ọ̀fẹ́ gbàgbé so sòfìànù wà láìkì wọ́ọ̀dù bí kan tu bẹ́ẹ̀ ìrọ́dọ̀ yẹn wà lóhùn ìtumọ̀ ẹ̀sẹ̀ mọ́lám yẹ sáré ní bíl quran ẹni tó bá kọ́ quran tí ò wáyé kí quran yìí tó yẹtàgánà ló sì wà mẹ́ ìmọ̀mọ́ àwọn ọmọ bá ṣe òun ní ìmọ̀ ó ní ìwáyà tó pọ̀ sọ̀kè èsì fúláàlù fún ìyá nìkan nígbà tí ìṣòro ìgbé tọ̀ káṣẹ̀ òun bá alfáàzù Ah, ah, ah, àfa àwa ni gbáwa mi léyìí lọ yọta gánà yọta gbọmọ fún mi. nahnu a'lamu bihadha ní sùfìà. àwọn àfa àfa náà ni wọ́n máa ń jẹ́ ká tó lọ́dọ̀ àfa mi bọ̀tí nǹkan míì ni wọ́n wá lọ́dọ̀ ẹ̀. òrìṣẹ́ ìgbésẹ̀ wá ní sọ àwọn fòkàwá lónìí ṣẹ́ gbọ̀kandakọ̀ sí fáwọn ọ̀nà náà ni fàkíyì ni bọ̀ kìí ṣe bíi tí kìí lẹ́bù bíi irun mọ́ Muhammad àbí mẹ́mú ṣáfẹ̀ ṣùgbọ́n ká sọ pé àwọn mẹ́mú ṣáfẹ̀ ò bá dọ́dọ̀ rẹ̀ káwọn gba hadithi tí o ti lọ́dọ̀ Malik nǹkan bí òní gbàdé àwọn fẹ́ ṣiṣẹ́ ẹ̀sán lọ́nà kò má wàá ti wá àwọn fẹ́ tẹ́kì sáìdì ẹ tẹ́kì sáìdì tó ibi tá ti ń lọ ẹ pé ẹ pé mọ́mọ́ mọ́mọ́ so Imam Shafi sọ pé tó bá jẹ́ kúfà ní àbíkí ní àkàkọ́ dàpọ̀ Hijaz pé Imam Ahmad, Imam ṣáfẹ̀ sama hadis juga. ìṣèjá dàdà pé ṣùgbọ́n òun náà padà sọ á ah! irú mistéèkì tí máa máa lè fi ṣe ọmọ ṣe pé ó límìtì gbogbo ìmọ̀ àdíyìí rẹ̀ sórí ìmọ̀ àwọn afá àmàdínà nìkan lóòótọ́ ni àwọn àmàdínà lè ní ó wà lókè níbi sèhà àmọ́ kì í ṣe bẹ̀ nìkan làdí ti parí fún ìtumọ̀ ẹni tẹ́ni àdíyìí tí ò bá di sí mẹ́ńkọ́ o tí mọ̀mọ́lì wo pé tí mú gbogbo ọ̀rọ̀ mùsàlì buhari ṣé kì í fẹ́ kọjá hadith nìkan o ẹ má ti tìlẹ́ máa wá sọ hẹ́ẹ̀ tán kí ni ìtumọ̀ rẹ̀ gan farafara ni òun lẹ́bi ni pé àwọn tó jẹ́ àwọn èèyàn tó ń kàn báyìí pé pé àti hadith nínú àwọn kìíní nínú àwọn oní hadith yìí Ibn Khuzaimah Ibn Hibban tó bá fẹ́ kó hadith fún yín báyìí ẹ wọ́n lè kó bí hadith ẹni tó gbọ́dọ̀ pé tí bábá ti sàkó tọ̀ báàbù pé àdìsí ìtumọ̀ rẹ̀ ní kìí ṣe lábùdù nìkan ṣe ń tu o kìí ṣe lábùdù nìkan tó nà bí ká ti lọ ni pé wọ́n dàpọ̀ mọ́ Muhammad bin Hanbal lára àwọn tí àwọn náà gba tí wọ́n gba tí wọ́n lo mursal ẹgbọ́n mi wọ́n á ní kájọ sapọ́sẹ̀ pẹ̀lú sáwé ń pàrọ̀ Abu Dawud tó sọ pé Ahmad náà tẹ̀lé ìmáàmù ṣáfì gbé ó tẹ̀lé ìmáàmù ṣáfì ó sì tó ń lò because nítorí wà bẹ́ẹ̀ ni pé káfí tẹ́lẹ̀ kan tó jẹ́ pàṣẹ ìṣe òde mọ́tà lọ́ra bẹ́ẹ̀ ẹ́ ó kàn lórí mọ́tà kan lónìí. then oní hadith ń kọ́ nígbà tó wọn bá tẹ́lẹ̀ ìṣe máa ń pẹ̀lú kékeré ìtìsọ́lù standard ìtìsọ́lù standard ó tóbi lọ́dọ̀ tiẹ̀ ju túmọ̀ hadith náà so tó bá sọ pé ìṣe wàlá yóò sílu wọ́n ní wàsáyé bàtà ọ̀làmá ìṣàtì ayé àfúnà ní mọ́sílù fẹ́fà wàlá yóò sílu ilà àǹfẹ́kà ìtumọ̀ wàlá yóò sílu ilà àǹfẹ́kà ní irú ọ̀rọ̀ Ibrahim ibn Yazid yẹn wípé à tẹ́ bá rí mo bá sọ mọ́sálù kí n tó bá torí pé àwọn tó wà láàrin mi ò mọ̀ wọ́n wọ́n pọ̀ dáadáa mo sì mọ̀ wọ́n kò tẹ̀lé ìdíje ń dá pọ̀ wọn ni. wàhùjátùhùm ó jẹ́ àwọn táwọn sọ pé tọ̀tọ̀ òní pé anna tàbíyí yàfẹ́kọ́ tàbíyí tó bá ti pẹ́ tó bá tó gbára lé láyé sàhílù ayàkúlà ọ̀là ọ̀ṣunlá sàṣẹ́lá ìlà ìlà sẹ̀mí àwọn òmìnirẹ́kọ̀ òní láyà kò lè sọ́dẹ̀ tó fúnra ìfowópamọ́ ìṣẹ̀ṣẹ̀ là ń sọ báyìí ẹ̀ ó kó wọn bá náà láyé kó wá láyà kó sọ pé òun sọ báyìí àti tó bá wọlé ọ̀fẹ́ kan hmm? ọ̀rọ̀ yìí ìmọ̀ mùsàáfì padà pọ̀ ní ìṣẹ́yìn pé sàlàyé sara tí mo ń sábì fẹ́ ṣe ń bi báwọn kò kọ́ á ṣe lè mú sálọ. ife ṣe bí tẹ́ ń sọ òun ni pé ah ní tó bá ti lé mo tó kó bá nàbìlà yìí tó wà ní pípẹ́ lọ́wọ́ sọ́lá ó fẹ́ kan ṣúọ̀ pé ẹni tó sọ fóun yẹn pékọ̀ ni náà ló fi lè yọ kó mo ń sábì padà fèsì pé ń lọ ìgbà ní ìgbẹ́ àwòrán àwọn ní hadith tó ṣe yí pé àwọn ò rí pé ní tí hadith mursalu ń sọ fatuwa àwọn sàájà ànábì wà lórí ẹ̀ tó pọ̀ ìyẹn ni ó fún un ní ìláyà pé ah, ẹni tó bá fi mú un tó bá fi kọ́ àwọn sàábì bá sọ báyìí sọ pé ah, ah, ọ̀dà ànábì ló ti wá pé kì í ṣe pé torí pé bóyá ọ̀gbẹ́ nìkan ló fẹ́ kan ti gbà á tó yọ kú reason kan reason kejì òun ni pé tó bá ti gbọ́ táwọn bá ti ń sọ nǹkan kan kan àwọn tọ́lọ̀ máa fún ní ṣéjú gan lásán nǹkan wá mo lè gbé tó e ti dá kíní yìí pọ́pùlà lóòótọ́ pé ọlọ́run sílá sílá sílá anábì jọ sọ ó lè jẹ́ mistake mọ́mú ṣáà jọ give example example ló ṣe àgbẹ̀ ìjọba rẹ̀ lórí pé kó ti tó ó náà tẹ̀ ṣe mistake ó fi hàn pé tọ̀ òun ò ní gbàlù tàwa sọ̀rọ̀ tí wọ́n ṣe jẹ́pọ̀ títí bí málìkì náà ṣe ń sọ náà tẹ́lẹ̀ pé àwọn àdéhùn mọ̀dínà nìkan lè ń gbà tí ṣáà ti náà padà tuntun wò pé ah, ah, àwọn àdéhùn tó kúrò náà ṣe o èso yìí tàbí wò bẹ́ẹ̀ náà ní kẹsàn-án ah, èmi náà máa ń lo mọ́sálì pé àà lè lò báyìí torí pé ewu báyìí lẹ́nu iṣẹ́ yẹn iṣẹ́ àwọn tán combine hadith àti fẹ́kẹ̀ ni èyí táwọn ní hadith nìkan àwọn ní hadith nìkan nkìtá òsánàd ìsìsá òsánàd òun làwọn ṣe ilẹ̀ fẹ́kọ̀ mi lé sábà ti gbọ́ irú àwọn ṣe kò sáfura náà ẹlẹ́kẹ̀ẹ́ta ló fi yàn ni kọ̀búlù hù bí ṣòro ti gbígba mọ́sálù pẹ̀lú mọ́jẹ̀mú ayé ẹ̀fẹ́ hù bí ṣòro ti mọ́sálù ó jẹ́ sahih pẹ̀lú mọ́jẹ̀ wà á dá inda Shafi'i wà bá dùn alẹ́ ẹ̀ wà á dé shurut àwọn mọ́jẹ̀ àbójútó máa ń fi àwọn eléyìí ká arba mẹ́rin tàlàtà tó ń fi rọ́ọ̀wí àlùmọ̀ọ́sẹ̀ mẹ́ta gbọ́dọ̀ pé tára ẹni tó fẹ́ ṣe ìsàl tàbí ìtàwí wà wá hídón fi hadith al-mursal ẹyọ kan gbọ́dọ̀ wà lára àdíìsì tí àti ìsàl ẹ̀ lọ́nà wà ilé ka á di ìṣòro ta aláwọ̀kọ́ ayakuna al-mursilu ní kìbárì tàbí tọ́ba ti worú kíní ìgbà pẹ́ ẹ̀yìn òrìṣẹ́ nìsín Imam Shafi ní blọ́ọ̀kù ó límìtì skóòpù ni. ipe bìkọ́ sẹ́lẹ̀ àwọn kan bá dé kódà gan ata sìgárò tàbí kọ́lọ̀ sọ́lá sọ́lá hàn. tó o pé àná ah, ewu mẹ́mẹ́ tó kó ti observe àwọn ewu kan. sọ̀yẹ̀kúnà lùmọ́sílù ní kìbárì tàbí one wọ́n yìí dà sàmàmàn arsala anuhu tó bá dákọ̀ ẹ tó ṣe ìrìsàl látọ̀dọ̀ rẹ̀ sábà àfẹ́kọ̀ fẹ́kọ̀ ni ó dákọ̀ pé tẹ bá bí pé bóyá láwọn míì tó ti ṣe ìrìsàl rí bíyá àdéhùn yìí mímọ̀ nìsẹ̀mí ìtàn fún lágbájá pé ó àdéhùn àwọn dákọ̀ pé ah, ah, omi àlọ́ mọ̀ fálí tẹ̀lé ẹ̀hìn tó bá ti dákọ̀ báwọn àmọ̀ pé torí kó ti mọ̀ pẹ́ tó wà ń yẹn fẹ́kọ̀ ni máa ń jẹ́ ní òfẹ́ kan dákọ̀ ẹ̀ má kì í sí bóyá pé kò máa há lu ẹ̀ tó wà ń táwọn sanjá kò fásitì àwọn ní hadith tó ń ṣe gbọkàn tán táwọn náà bá bá gbalú hadith yìí wá lábẹ́ ìkọ́ọ̀lì fún un òun yapa ẹ̀. ibi ní ti báyìí wọ́n gbà hadith wa tó jẹ́ mọ́sá olùlọ́fún kan àwọn àti wọn jẹ́ kò fásitì pé fáwọn gánfẹ̀ kan máa mójútó ìsinádọ àwọn tó gbà mí wá ọwọ́ àtakò nǹkan tó ń gbà wọn ah, èyí yóò jẹ́ bíi pé mistake ló fà á fún un nù èyí ṣe kó tó kó ṣùọ́ وأن ينضم إلى هذه الشروط الثلاثة واحد مما يلي ọ̀kan nù tàbí dàpọ̀ yìí ti ó gbọ́dọ̀ wá kún mẹ́ta yìí one an yúrò wà hadith min wajhin akhar musnada kágbà hadith yìí wá ní ojú pọ̀nà mi tó wà jẹ́ musnada èyí ti àkàdà rí sọ̀rọ̀ ìkùnrin bá ọ̀nàdù tẹ̀ kò ní nkẹta ó a sì ti ṣe ẹ̀rí pé a yadullu ala sihhati makhrajil musnada. Hmm? ẹ kì í fún ilé example nìkan ẹ̀yin ò lè pé tẹ́ bá woro hadithi wọ́n tàkà àkọlẹ̀ kan pàtàkì tẹ́ bá lo sọ̀rí kánìkù malik nìkan ẹ pé malik ń lo sọ̀rí ibn shihabi mọ́tàlẹ́ alhamid bin abdulrahman abu tá a bá lọ lo sọ̀rí kù malik an zinan al-ahir abi hurairah ni di fáfá sometimes báyìí tó gbọ́dọ̀ pé kí ní ẹ̀dọ́dọ̀ ànábì yóò wá sọ pé opinion òun àtẹlé yẹn ti jẹ́rìí pé eléyìí náà ni a sùn pé kì í ṣe mọ̀ kú ṣẹgbọ́n mi yé and yorùwá àwọn yorùwá ni wọ́n jìn áhàn mọ́sálán àdìpọ̀ pé níìsín àti rádìs kan tó jẹ́ mọ́sálán wọ́n tún wá gbà lójú mi náà tó lè jẹ́ mọ́sálán ṣùgbọ́n pẹ̀lú condition condition wà very very important ó bá ti ká a máa ṣàwọn tẹ̀síbí kò kan lórí ọ̀rọ̀ mọ́sálán tẹ́sí pé níìsín condition yìí lọ́dọ̀ àwọn èèyàn tó gba mọ́sálán gan wọn àwọn mí ò fọ́lọ́ ẹ̀ níbi àwọn mọ̀sáìlì ńláńlá níbi àwọn mọ̀sáìlì ńláńlá inshallah a máa kọ̀nsídà bíi masala mẹ́ta sọ̀kìnìsì condition ta sọ̀kìnìsì ń ta ń ta expect ǹkan tó bá jẹ́ oní hadith kí ni asu kì lọ́dọ̀ tiwọn kò ní pé dọ̀ọ́ ìfúnlẹ̀ kó jẹ́ tó tó ń bá wá fẹ́ tì sí ráyò Shafi'i ìtumọ̀ ẹni pé yóò lo ṣùrùtù Shafi'i àbí so now ṣùrùtù Shafi'i yẹn ní sòfin wá pé níbi ìjọ́sẹ̀ tó wá wà tó wá pé hadith tó jẹ́ mọ́sálù nípẹ̀lẹ̀ nípa òun ni pé a ti sọ pé sọ́gbà ń bọ̀ mí ara ní wájú ní akar mọ́sálán àwọn àyíwá ní wájú ní akar mọ́sálán ara ní sọ pé mọ́sálán afúnwárí mi náà bìsẹ́mà àdìsí anáwó àdìsí òun náà jẹ́ mọ́sálán mọ́sálán ìmọ̀mù ṣáàtì yìí ní bìfà àkówá lọ́dún méjì òun ò lè fi méjèèjì ìfúnra wọn ní strength àti pẹ̀lú condition kan condition ni pé arsalahu man akhadha al-ilma an ghairi àwọn méjèèjì kan jọ ṣe ẹ̀sà wọn ò gbọ́dọ̀ jọ ṣẹ̀ṣẹ̀ anas làfa àwọn méjèèjì so now tí mo ṣe àrùbá gbà ní ìṣúra tó ní orí kọ́lá ọ̀ṣun ìlú àfọ̀sọ́lá mo ní kọ̀tàdá tọ̀ kí ni possibility pé kì í ṣe fẹ́ẹ́ nìkan náà làwọn méjì jọ yọ tí ìṣúra pé ládìsì méjì pé bóyá ní ìṣẹ̀yọ̀ kan náà ní tọ̀rí ìkúlókè yàtọ̀ pé kó tó di pé yóò bá tó pé mọ́ṣálù kó lè kó kan lágbára ó gbọ́dọ̀ sí fínísì àwọn méjèèjì sẹ́jọ́ ṣe ìsàlẹ̀ fún ò gbọ́dọ̀ ṣe ọṣẹ́ ẹni yìí ò ṣe ìtẹ̀ tó mọ̀ ń gbà kan lọ́dọ̀ rẹ̀ sọ̀rí òṣèṣẹ̀ ó yàtọ̀ sí ṣèṣẹ̀ lè yìí láfùfá ọ̀tọ̀ọ̀tọ̀ ni nítorí mú tó ti pọ́ tọ̀ọ̀tọ̀ ni ìyẹn tí wọ́n sì jọ fi wí gangan náà nǹkan tó nìkú lásìkò. ṣé ẹ gbọ́ mi nísìnyí ẹ bá mi dáàtọ̀ bí ọmọ tí wàá bú méjì àbúrò àbúrò fún mi àárọ̀ àbúrò àbí za kuana bí ah. báwọn méjì yẹn ṣe wà ní àwa ní ẹ àbábọ̀rọ̀ mọ́tò wa ṣe ìsàlù àdé àbúsọ̀lù náà ṣe ìsàlù eléyìí ò dàpọ̀ àbúrò rẹ eléyìí ò dàpọ̀ àbúrò rẹ but àmọ̀ pé pẹ̀lú àwọn àdìsí ìta àmọ́ ni wọ́n jọ máa ń ṣe àbúrò rẹ rọ̀ ni pé a ní ká sọ̀rí kù ní sọ̀rí kù ní jẹ́ ọ̀kan because ó possible pé ẹnikẹ́ni yìí yọ náà lẹ́nu náà yọ. náà sábì ní kó gbogbo sùúrù sí ìgbò nítorí pé ó ti observe problems can be tawasọ ìkọ̀bú ìmọ̀ta hmm? ó lo sùúrù sí àwọn kọ̀kọ̀há náà nílò fún gbọ́sọ̀ ní àdéhìsì náà tẹ́lẹ̀ tí ìrẹ́pọ̀ bá pọ̀ máa ṣe kí n máa àdéhìsì rẹ̀ owó èyí tẹ̀kan sọ ń pa ìdájọ́ àdéhìsì ṣùgbọ́n náà rí pé ah, tọ́ọ̀nù bá ń kóhun lọ tàwọn ní àdéhìsì rẹ̀ tó fẹ́ yí wọ àwọn kankan bẹ táwọn fún wa kankan wọn láàrin ara wọn wọn kò wá sọ yìí pọ̀ sí ìsìn náà dùlẹ̀ bọ̀ lórí rí lórí ìsìn náà nìkan làwọn ló kọ ní òkè ti tọ́wọ́ sọ àti mọ́àlù. ẹ ibi tí kò sẹ́ni kankan tí ó sọ fún akíkó zakat náà fi kọ̀ ha tí ò ní lo pé mọ́àlù báyìí lọ gba sọ́dọ̀kà ọ̀rọ̀ àwọn yìí kaba báyìí tó lọ́rọ̀ ara wọn bó ṣe rí o. kí wọ́n á ní àbọ̀nà ah, oníhàdé ti sọ pé tọ́wọ́ sọ àmì àwọn sáńjọ́ ń sọ làwọn tó kọ́ ọmọ méjì sọ ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹta tó tún papọ̀ mọ́ pé kí májẹ̀mú yìí fún mẹ́ta yòókù ò ní ayé wa fẹ́ pàpà ọ̀là sọ̀hà bí yìí adimusalu kan àwa rí pé ó fẹ́ wá ṣeré ní pẹ̀lú títà alẹ́ kan sọ a lè sọ pé ó kéé ní tó fà musa bí yìí ti sọ kọ ó wí pé ọ̀rọ̀ yìí ni a sùn ṣùgbọ́n mi ọ̀dùn yẹn náà léwu ewu tó ní ọ̀rọ̀ sàádé yìí náà ni ẹni tó ṣe mọ́sẹ̀lù àbọ̀mọ́kéwù kẹ́ ṣe mistéèkì tó sọ́dọ̀ rà lẹ́nu. then how you how you feel bí mùsàdọ́rù afsaru ahli ẹ̀. àbí tí mùsàlì yẹn sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ afẹ́ka pàtó àwọn àlùwẹ̀. Hmm? nítorí báyìí kẹ́ bá ṣe exam tẹ̀ bá rántí àdéhùn ìwòlá ń sọ ń gbà yẹn nígbà tá à ń pàdé sí láwà sí yàtà lè wá rè hmm? èyí kìnkìn fún refresh memory yìí ẹtẹ láwà sí yàtà lè wá rè sí káwá gbọ́rọ̀ tírì nìyí lẹ́lọ́ sí láwà sí yàtà lè wá rè sí ẹ bá rántí nígbà tá à ń sọ̀rọ̀ pa mu'allaq al-mu'allaqat fi Bukhari táà sọ wípé tí wọ́n Bukhari bá mú àdìsí wá pé ọwọ́ ajẹ́ mọ́ aláko bóyá ó lo ó wá lo sígọ́tù tọ̀mùrí ipe kò sọ pé bóyá gbogbo ẹ̀ náà ló jẹ́ dọ̀ọ́yìnfù fáàmì ìbẹ̀rù pé ìṣèlú tọ́ ó lè jẹ́ dọ̀ọ́yìnfù ṣùgbọ́n pé àlẹ́ yí àlàmàlì ẹ̀ tó láàfin láwà sí yàtà ìwà arísí ṣe example but ẹ wo àdìsí láwà sí yàtà ìwà arísí kẹwàá wọ sí mọ́mú sí tírímìsì tó sọ lórí ìlú. ẹ̀kọ́ ẹ̀ pé ẹ bá fọ ẹ̀kọ́ báábù ńlá wà sí ẹ̀ka lè wá rẹ̀ mọ́mù kọ́rí mu wa bọ̀tí mọ́mù kọ́rí ò fi ṣe mu wa ní mọ́sánádá but ẹ wo sọ́nà tìrìmì ibi báábù máa já a láwà sí ẹ̀ka ok lẹ́yìn rẹ̀ ẹ wo eléyìí tó tẹ̀lé ibi tí wọ́n sẹ́mi sọ̀rọ̀ sọ̀rọ̀ mọ́ ń ah ok mo kọ́ yìí mo ń bọ̀ wá màá sọ yìí tó jẹ́ fún lọ nǹkan mo ti ìyẹn kọ́ three point one two six five à, um, không có number one one two one two one. Two one two one. Two one two seven. Uh, no. Mi ò rí ń gbé ṣé kí n tó ẹja lọ ẹni méjì máa padà máa hàn so lẹ́nu kan àdìsí láwọn ṣe ta wá rí pé ní ìsinadẹ ò dúró tó bẹ ṣùgbọ́n àlàámàlú àlẹ ní àyà kùránì sọpọ́ọ̀tì so pẹ̀lú mọ́jẹ̀ bọ́tà kàkàlẹ̀ yìí aka mẹ́ta ìlmọ́rùsẹ̀ aka mẹ́rin mi tó ti pé ẹyọ kan gbọ́dọ̀ ẹni wà a lè fi consider mursal fàyídà tahakọ̀kọ̀t àdé ìṣòro táwọn mọ́jẹ̀mú yìí bá fi ẹ̀ka ti sáré tàbáyánà fẹ́ hàtò mákàrájì ní mursal yóò fi hàn pé ojú ibi tí mursal ti jáde ní ó lálàáfíà wà má àbọ̀dà hù àti pé nǹkan tó sọ̀kọ́ tí mursal náà kọ́ mákàrájì tẹ̀ náà kọ́ òun náà lálàáfíà wà ànáhùmá sọ̀ ẹ̀hán àti méjì kan sọ̀ ẹ̀hìn kí yóò ti wá wúlò láwọ́ àròdọ̀ húmọ̀ sọ̀híhùn ní sọ̀rí kìn wáhí tabara bí tẹ̀yọ̀ kan tuntun kó ní pé òun kàn jẹ́ sọ̀hí sọ̀rí kan lónìí ẹ rọ̀jà náà hùmọ̀ àlẹ́ yìí á lo mùsálù méjèèjì yẹn tó ń wá lọ́nà mi ẹ bóyá ó wá bì kan ó tún wá ní mùsàdán àbó wá pátó àtàbí kan sọ̀pọ̀tì àbó wá àkàrà ẹ̀mí wà lórí kíní yẹn á tún ti tẹ̀lé bí tàádùn lè tó rọ̀ ẹ túùbù tó ń fi wá kọ́ ìdáta azara jẹ́mu bẹ̀rẹ̀ náà tí ó bá rọ láti fi kó ṣe ìṣàwọ̀sọ̀ etí Dr. Mahmood Sahan sọ ẹja wa ka sọ mọ́mú ṣáfì gẹ́gẹ́ ọ̀rọ̀ mọ́mú ṣáfì náà wọ́n sọ mọ́ra ẹ̀ fún wọn kó tàbí sálà ṣùgbọ́n ẹ wá gbọ́n tí ó sálà mi gẹ́gẹ́ àwọn tíra mímú ṣáfì rahimahullah ẹ̀ tọ́lọ́ máa ṣe wọn fún láti kà ó lè ló but ẹni tó ń gbọ́lá bá wa náà náà ló kẹ̀kọ́ bá wa fún jíra àwọn ló ṣe tàkìkẹ̀ ṣé àwọn ṣáṣọ rahim allah àwọn ṣáṣọ àfọwọ́ni hadith ní ọ̀pọ̀ ìjọba àti àwọn ìrírí ṣe gbọ́lá bá pé kùràṣí ni mọ́mù ṣáṣọ àfọ́ àpọ̀ ẹ̀ lábáwọn lágbára pọ̀ kùràṣí náà ní sẹ́wọ̀n ṣáṣọ àwọn náà ti mú mọ́ yàn tó wọ́n lè máa gbọ́ tí ìbá ìfáwọn náà bá ṣe tààtì kìí ṣe ọ̀sùn tó kù làbá máa tún ọ̀tọ̀ ní tí ìyàwó òkú wọn lọ lẹ́yìn náà wà nígbà wọn lálọ́ àyè ẹ ka àrísá àwọn mùsàkẹ́ ẹ fẹ́ ka lẹ́ẹ̀mẹ́ta kó tó lè ṣe dídí lágbọ́ àti ìtẹ̀sẹ̀ wọ́n fọ́n ẹ̀ tó ń bó ṣe wà yìí kọ́ ò rọ̀bí sọ fún wa bá ṣáàbì pé à tó wáyé pé ṣáàbì ṣe sọ̀rọ̀ gẹ́gẹ́ náà bá kọ́ ọ̀rọ̀ ẹlẹ́rìí yẹn agbára yìí kò nílé ta ó ti pọ̀ jù ẹ̀sán àmọ́gbọ́ ẹ̀ mọ̀gbọ́ ọ̀rọ̀ lágbọ́ àtẹ̀rọ̀ sẹ́yìn kejì ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sílẹ̀ mùnàbọ̀rọ̀ ni mo fi ṣe yóò kọ́ nípa bíi pé ó ti léèyàn kàtà jọ ń fa ọ̀rọ̀ òkè kí lójú òfin gba hadith báyìí mo kò ní dàpọ̀ ó lẹ́kọ̀ọ́ púpọ̀ kódà tó bá ń pẹ́ tó máa ń bá fọ̀rọ̀ yóò fẹ́ họ́ tiẹ̀ yóò sì yọ nǹkan tí ó họ́ tiẹ̀ àfáì because ìmáàmù ṣáàfì ọ̀gá Abu Hanifa òjò wọn yẹn lọ gbé báyìí gbé ṣáàfì àtàkùn Abu Hanifa in fact ọdún tábù Hanifa kú ni wọ́n fi ṣáàfì. Hmm? kò sì bá Abu Yusuf al-Qadi tó jẹ́ agbọmọtí Abu Hanifa mọ̀ ó bá Muhammad al-Hasan al-Shaybani Muhammad al-Hasan al-Shaybani ló kéwú lọ́dọ̀ ẹ̀ ló ń ṣàfi kéwú lọ́dọ̀ because bó ti kéwú tán ọ̀dọ̀ mọ́ Malik tó káàkiri ní ìjà ó fẹ́ wo kílà àwọn ará Iraq náà sọ tòun nígbà tó máa tọkàn ẹ̀fẹ́ ìjọkọ̀ báyìí láti òun lè tákù nira wọ́n máa ń lo ẹ̀kọ́ gan pẹ̀lú wọn náà láti ṣùgbọ́n kò tó bá ti wá fẹ́ bá wọn ṣe sọ mọ̀nà bọ́rọ̀ tó bá ti pé kíní kan lè ó mọ̀ pé mọ̀rùn ṣáàpì mọ̀ pé Abu Hanifa rahima ọ̀la ó ní bá fẹ́ ṣàdé bọ̀ kò ní fẹ́ sọ lójú tó bá mú àdéhùn wa ló bá kan Abu Hanifa yóò fi mẹ́fọ́ àná kó àwọn jọmọ sọ bọ̀ tó bá fẹ́ kọ́ fáwà yóò kọ́ wípé Abu Hanifa ò sílẹ̀ ádàbò yìí pọ̀ inshallah one of these days mo bá wọn àṣekà alùpàlù náà lè níbi tí àwọn àtẹ̀ǹtì wọn múrú àwọn ọ̀nà mọ́tò ìjùbọ̀ rẹ̀ ẹ̀rì sẹ́kù hàn nípa tí ó yọ kálukú àbú hàn nípa lórí dákó dákó ńlá yẹn yóò sì fò. orí pípẹ́ mọ́tò ìfàbùkù kan àwọn àfa tọ́n táwọn ń sáábù yìí là á padà kó jù. ẹ ẹ ní kàn jẹ́rìí wọ́tá àdé. a ń dàpọ̀ àwọn ti jẹ́rìí wọ́tá àdé lù sí kì í fẹ́ ìmọ̀kọ́ ìràkọ́ ẹ̀yin ti jẹ́rìí wọ́tá àdé lù kò sí nǹkan kan lé YouTube nìkan ó sì jáde gbogbo àwọn èèyàn tí ó wúlò fún ọmọ tán ó sì tàbí lọ ara rẹ̀ àwọn tí ó wúlò fún ọmọ ó sì jáde ọmọ ó sì tàbí àwọn sọyìn tọ tí wọn ni wọn á jẹ àjò dàpọ̀ wúlò olówúlò ìwọ tó ìpèsè òwúlò débi pé ní ìsìnàfà ìyá mọ ló sẹ ìpò tó tó àlùmọ́lá àwọn àfáà táwọn wá fún mọ̀ yéèzì wọn wá káàkiri oṣù lẹ̀ wọn náà fẹ́ dẹ́sìn ìwọ tó dẹ̀sìn ìlú tó gbé sàásì láti fi àfáà ní ẹ̀dá kan sálọ̀ láti bá já lórí ìlú gínígíní sí lórí ìbọn ìbọn bẹ́ẹ̀ dẹ̀sẹ̀ fà á wá nípa ọmọ tí òwú ni wọ́n rán sí òbí olóhùn nílé kí wọn lọ́wọ́ kí wọn sọ́sà máa dẹ̀sẹ̀ lójú ní à tó ṣe wọn ọ̀dà àti gbọ́ <laughs> so ìmọ̀ ìṣáàbì ọ̀pọ̀lọpọ̀ tíra ẹ̀ náà sọ̀rọ̀ ẹ máa gbọ́ sórí ẹni tí ń sọ kìtàbù ìsàlámù ká fakọ́ọ̀lì ṣé hadithi tí nkìtọ́ wà ń bẹ ṣé ó lè jẹ́ hújà fẹ́ni tó bá mọ̀ tó bá mọ̀ pé nísìnyí mọ̀kọ́ nìyí tó lè jẹ́ hújà tó fún wa lò fóun náà pé òun lè fi sẹ́rí wàhálì yàtàlífò lè mọ̀ nǹkan tẹ̀ ṣé mọ̀kọ́ ti yàtọ̀ àwòhùwà wàgbé ń àbóhùn àti ní ìṣẹ́sìn mọ̀kọ́ tẹ̀ kan ni wọ́n kọ́lá ṣàfihàn fàkóńtù lọ́hùn mọ̀kọ́ mọ̀ nǹkan tí kì í sì ràn kan náà ó lè ṣeré ní ẹ máa gbọ́ ibi tó sọ̀rọ̀ mùsàlù ní àlùmọ̀kọ́tẹ́ mọ̀kọ́tẹ́lẹ̀ nàmbà wán fàmọ́ ń ṣáhádà àfáàbà rasulillahi nínà sàbẹ̀ ẹ̀yìn bá mi tù ní ilé lábàá ní kí n tọ́jú mọ̀ ń ṣáhádà àfáàbà rasulillahi nínà sàbẹ̀ ọ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ question. فمن شاهد أصحاب رسول الله من التابعين أبينا وتابعين نعم، فحدث حديثا منقطع عن النبي فتعلين تلو إيه؟ فمن شاهد أصحاب رسول الله من التابعين من التابعين اللي يعني witness àwọn sàbẹ̀ ànábì fàhájásà haditha títààdì yìí tó wá sọ hadith kan munqati' an an-nabi látọ̀dọ̀ ànábì àmọ́ ó ní ìfẹ́fà ọ̀ṣùbìrà àlẹ́ yìí bí òmùrè awòye sọ tó gbà wà pẹ̀lú àwọn iṣu tó ń bẹ kàkàlẹ̀ àwọn iṣu tí ń kàkàlẹ̀ yìí ni wọ́n lè lè fi ẹ máa gbọ́ min ha nínú àwọn kan táwò òun àyùnzọ́rọ́ ìlàmọ́ arsalamina hadith káwọn pé tàbí hadithi tó ṣe ìsàlẹ̀ àwọn kọ́ wòye. Hmm? fa in sharikahu fihi al-uffazu al-ma'munun tẹ̀lé dìtẹ́ wọ̀n wọ́n jọ ń lò fa in sharikahu al-uffazu al-ma'munun tàbára àwọn kan fẹ̀ kan háwọ́ ànábì tó fi ṣe ti wọn nù wọ́n sì wà ní láìbírì àwa táwọn náà bá gbàdí sí yìí wa fa asnaduhu ila rasulillahi bi misli ma rawa àwọn wá fi tìtánà ìsàsálàm pẹ̀lú isnad tó jọrú nǹkan tó ń gbà wá kánà tábì ní dìlálàtà eléyìí ó jẹ́ pọ́ńtà ẹ̀rí aláṣẹ hati máa ń kọ̀ bílà alihu wà hibbehi kánà tábì ní dìlálàtà tí ìbáyìí pé ṣé àmọ́ ṣáà bá wọ kiri ọ̀tọ̀ ní síkà wa kanat hadhihi dilalatan ala sihhati man qabila anhu wa hifdhihi eléyìí ó jẹ́ ẹ̀rí wípé ah ẹni tó gba àdíìsì yẹn lọ́dọ̀ rẹ̀ tí ò dákọ yẹn ó wá sọ hìí yóò tún jẹ́ ẹ̀rí aláhìbìrì yìí wípé ó ha ṣébi kan ó ṣáárá táwọn kò fáwọn màmú níbi mọ́tò ìtajà wí ẹ sọ yóò tán ó sọ pọ́ǹtì aláàkọ́ nù àbí pọ́ǹtì pọ́ǹtì ẹlẹ́ẹ̀kejì wà ní ìfára bí ìrìsàlẹ̀ hadithi a ti sọ pọ́ǹtì pé ó má di aládé kàfẹ́nì kan gbà wá mùsàlá àwọn ará àwọn fásitì mọ̀múnú àwọn wá gba mùsàlá ọ̀kan wà ní ìfára bí ìrìsàlẹ̀ hadithi tó wá dáàbì tì wá tàwa ó sì ìrìsàlẹ̀ lámúyẹ̀ ṣùrákù òfin máa ń yùsùn nílùú hm? ẹni tí ó gbà wá tó ń ṣe ìsìnádẹ̀ àwọn òjò gbà wá onìkan náà kubila ma yanfaridu bihi min dalika títí wa ń táwọn ènìyàn a máa ń sábà pé ká gbà lọ́wọ́ rẹ̀ àwọn ṣèṣin tí ń O kubila ma yanfaridu bihi an dalika èyí tó ń di kádágbà wa táwọn òfàrọ̀ mọ̀mọ́ náà tún wò ṣáraka rẹ̀ hàn á gbà á àmọ́ o wà yóò tàbárò that particular hadith tó ṣe èkìrọ́dù lórí ẹ̀ á tàn wá consider nǹkan mi bí ayélujára ká wò pé tọ̀ sẹ́wọ̀n pé níṣẹ́ báyìí níta tó wá pé ìdájọ́ wa táwọn sọ̀rọ̀ ní òkè tó bá gbà wá táwọn èèyàn bá wá fapọ̀ rẹ̀ papọ̀ rẹ̀ mọ́túnádán èyí ó fi pọ́ǹtì ká ó dà pé mákàrájà àdìsẹ́ wa àbí bọ̀tọ́ ẹ̀kọ́ nìkan ló bá dá a gbà wá sẹ́nìkan kò bá a ṣe ń bẹ̀ á ká tó gbà lọ́dọ̀ rẹ̀ á kọ̀ sí nàǹkà yìí wọ́n ń ṣàbẹ̀wò sọ́mọ́ ó lágbà tó bá dá gbà wá bíi pé bọ́yá àdàgbà ó wá ní oṣù bá wa kọ̀ sí nàǹkà a consider bí ayé sọ̀rọ̀ awòye pé sọ̀rọ̀ nìkan ló dàgbà rẹ̀ aliwa fikuhu morsi lọ́nà bẹ́ẹ̀rù ẹlòmínà ṣe ìsálà àdìsí yàtọ̀ sóhun mímman kúbìlà lẹ̀ ẹlmọ̀ ànuhu mìngẹ́rì jáàlì hílẹ̀ bí nà kúbìlà ànuhu. ẹ wò lárúbá yìí tí ìbáyìí pa bákà nígbà yọ̀tọ̀ ni ẹ pé ibi tí wọ́n sọ ni pé abájọ́ ní sọ ṣé mùsùlùmí náà tó gbà wá tó pé a ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ níbi sọ̀rí kù rìjálùmí yàtọ̀ sí ọ̀dẹ̀ ntẹ́lẹ̀ yìí ti ń gbàmà èyí tí mo ṣàlàyé. fàáhìnwù yìí dàda àlìkà sábàrí yẹn náà kánà bìlálà tá ń yẹkọ wa làwù hàn mọ̀sálò èyí náà tún jẹ́ pọ́ìntì ká yóò fún ìsálò ẹ̀ ní agbára àmọ́ wàhíyá adáàfò mi náà ìlà káfíńlẹ̀ yìí ká fi mọ ẹ̀rí pé ìrìsálò àdìs gbà wá strọ́ngì òun lẹ́jú kárí alhufar almamunun káwọn gba hadith wa musnadan ó wá sọ̀pọ̀tì tẹ́lẹ̀ ìgbà amúsàlẹ̀ ṣàwọn ìgbẹ́ ẹ̀sìn ìmọ̀ ìṣàlẹ̀ ìwé ingrédi mọ́sàlẹ̀ so ìtumọ̀ ẹ̀ ní pé kéèyàn sọ pé ìmọ̀ àwọn àdúrà ní ìṣẹ́ ìmọ̀ ìṣàlẹ̀ wà ní ìṣẹ́ ọwọ́ adá mọ́sàlẹ̀ àwọn èèyàn ti lo mọ́sàlẹ̀ òun náà ti lò ó ṣùgbọ́n fẹ́ fi mọ́jà bó ti tó fẹ́ gírèdì ẹ̀ pé kí ẹ̀sìn gbogbo ẹ̀sìn rẹ̀ ó léwu ọlẹ́lẹ́ ìtún ó wíìkì jọlá ọ̀pọ̀lọpọ̀ wà ní ńlá mi yóò já dálíkà tá a bá rí ìyẹn kí là rí pé ah, a rí pé bóyá níta tó ní mọ́sílù mi kárí mọ́sálù méjì mọ́sílù kan ní mọ́sílù kéré fún òsì gbàmọ̀ lọ́dọ̀ ṣẹ́ẹ̀sì kan náà tá bá rí lé yẹn kí látúnṣe níta kò ṣe látúnṣe lè sọ̀pọ́ọ̀tì mọ́sálù kan dágbàrá nóòvèrò ìlà báàbì máa yọrọ wá àǹbádà sábẹ̀ rọ̀ṣẹ̀lẹ̀ fa ìwújìdá ìwáfíkù mọ́rọ̀ wá àrọ̀súlìlá tá a bá rí kó bá ṣe rédè ń tí ẹni ìyẹn gbà wá lọ́dọ̀ ànábì sàlásàlá ní mọ́sàlá káná fi áàdìrí bìlá látún ilé yóò mọ̀ jẹ́ ẹ̀rí àlà ánàhù lámúyá kóòmù sáláhù ìlà àn áṣù ìyẹ̀fẹ́ inshallah ẹ̀rí tó dàpá áṣù kan tó lálàáfíà ló fi gbà ìgbọ́sùn tó fi gbé sáadé kan náà ń sọ orú nǹkan tí òun gbà wá ní mọ́sàlẹ̀ because àtòkè sáadé mi ń ṣeré àtòkè sáadé kì í ṣe ṣéèkù bẹ́ẹ̀ ni òun wá gba amúnsálù láti tó kì í láti ló bá yẹ nìkan kí ní ìtẹ̀kan kọ́ mọ̀ láàrin àwọn ọ̀rọ̀ yìí náà lọ́dọ̀ ànábi ewé ìfàbí gbà wá eré náà gbà wá yóò sọ pé tọ́ mọ́kàrájì ẹ̀dá insha Allah tọ́ wàkàdálíkà bẹ́ẹ̀ náà lè pé téèyàn bá dá àdéhùn mọ́sálù gbà wá ìwújídà àwa mọ̀mìn ahlil tábà fọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ yòókù náà bí wọ́n ṣe fatuwa pẹ̀lú orú tẹ́lẹ̀ yẹn gbà wá lọ́sọ̀dọ̀ àjẹ́lẹ̀ kọ́lá ṣàfihàn tọ́ eléyìí tá a dákọ̀ yìí nìkan à ń sọ ń fa bóòlù àti lè sẹ́kì mọ́tà lọ́wọ́ wọ́n mọ̀ yóò sábàrọ̀ àlẹ́ á tún wá kọ̀ǹsídà kan mi ìdájọ́ pọfẹ́sọ̀ dájọ́ ẹni tí ó tún jẹ́ mọ̀lẹ́sẹ̀ bí àyè àkúnà ìdá sámá máa ń tá a bá di ẹnìyẹn gbogbo dákọ ẹni tó bá lè tura lọ́dọ̀ rẹ̀ lámì sámi lọ́dọ̀ tiwa ní náhùn tiwa ní sẹ́yìn kíláàrù táwọn bá gbé tí ń sọ pé ẹyọ fún ìlànà sámi àmọ́ràn àánú lámì sámi àbí àbí bẹ́ẹ̀ kọ́ ni àbí lámì sámi àjàre lámì sámi àjàre mọ̀jùhúlà bọ̀dé tí mo ṣáàbì lórí ó sọ pé ìlànà sámi àmọ́ràn àánú lámì sámi ó sọ ìbátò àbẹ̀lẹ̀ ìlànà. dàtí sẹ́wọ̀n pé táwọn àìsí ta sọ pé lámì sánmà ó ní pé àti káfù àtúwàsí ìlà rí tọ̀ lóga ni pé káfù sí ìbátọ̀ àti ìlà gan tá a bá lo jáde lóga ni sáfì ní tá a bá dérú rẹ̀ tí ìbájú ló àwọn sẹ́wọ̀n ṣàkóso àtúntà mi sí kù lámì sánmì mọ̀jùhùlà á sọ pé ẹni tó ṣe yòó sálẹ̀ ká bá tó tọ̀ dákọ̀ ẹni tó ṣe ìsàlọ̀ rẹ̀ kò ní dákọ̀ ẹni tó ṣe pé mọ̀ gbòòrò òun lè yí ta sọ pé pé tó bá fẹ́ ṣe ìsàlọ̀ yóò ṣe ìsàlọ̀ àfẹ́fà wàlá màrúgbóbá àni rìwáyà èyí dẹ̀ ṣe ẹni tó ṣe pé wáyà ṣe pé àni ìwáyà àni ẹni tó bá tó bá dákọ̀ rẹ̀ gan ẹni táwọn ènìyàn lè gba rìwáyà rẹ̀ wàyí sàdálù bèdálíkà àlàfẹ́ àti yìí fi máa fọ àná àtìlẹ́yìn náà ṣẹ̀ríkà ní tó gbà ọ́dọ̀ ẹ̀ ọ̀làlàfíà wọ̀yàkúnà ìdá ṣẹ́ríkà áhàdà al kò fáṣe hadith ẹni tẹ́yìn tó ṣe ìsáàlù yìí náà ohun tó lè gbà á yóò ṣe pé ẹni tó ṣe pé tó bá gbà àdìs tó jẹ́ mùsùlùmí gan wa àwọn àhádìs yòókù yàtọ̀ sí mùsàlù yìí táwọn kò fáàrù àwọn ní hadith bá jọba àdìs wa ìdá ṣẹ́ríkà áhàdà mìíràn kò fáṣe hadith lámì ọkọ̀ àlékù òun fẹ́ fi mọ̀ pé sẹ́ni yìí kò ní kẹ́sàtù mùkọ́láfà lè fẹ́kọ́t pé gbọ́dọ̀ bá ní kẹ́sàtù mùkọ́láfà lè fẹ́kọ́t ṣáàtù lòún pàdé jẹ pé ara mi séèkì náà ló fi gbélé mọ́sálù pé òun gbọdọ mọ̀ pé ní ìyẹn fúnra ẹ̀ nífi láwọn ahadis yòókù tó jẹ́ mọ́sánádá ní táwọn hufaz ń gbà wá lòun náà ń gbà òun nípa fẹ́kọ̀n tó tó bá gbélé ìwà òfẹ́ kan máa ti ń ṣe náà má ti gbà á fún un. àmọ́ ká pé padà rí pé bá gbé sí kéèyì àwọn àfa yòókù ní ibi àwọn ahadis tó ń gbà náà ara ìyapa náà èèyàn tó bí ní ìtọ́gbà ní ìdí mùsùlùmí gan gbà wá gan ní ìdí gan kọ́ à ń dà nù ní ọwọ́ àfúngbà mùsùlùmí àlùwà wá ìfẹ́ tó jẹ́ tàbí. nà fàyín kọ́lá fàwù tó bá sẹ́yìn pé ọ̀kan náà ò fáàzù yẹn tó bá fi lè yapa ẹ̀ wújídà àdìsù àǹkà á lè fọ́dà kan àdìsù tiẹ̀ ní òkèrè dàtí tẹ́mi ẹ bá pàdé ìsìn ní màkọ́ ẹ́ pé àdìsù tiẹ̀ láàrin pé yóò jẹ́ كانت في هذه دلائل على صحة مخرجها طب ومتى خالف ما وصفت وبلي يقع وفاز نجي àwọn hadith adorra bi hadith tó ní hadith rẹ̀ lára hatta la yasa ahada minhum qabul mursal wa ali wa musa le so be pe ni kan khalafa àwọn ni faz ni ṣé imam shafi ni jo láàrin àwọn fuqaha àtàwọn ni hadith in tó ti mọ̀ lọ́dọ̀ àwọn ni hadith in fi ba fuqaha lo ha pé àwọn oníhàdíìsì mójútó ìsinádùn hàdíìsì àti hefdu gan kọjá kẹ́ni tó ṣe pé máàna lòun mójútó fóun kálábà wọn pé sáńdáàdì wọn lá lò láti lè mọ̀ pé sẹ́ni lè ṣe kọ́ nílò tọ́ ṣùgbọ́n tó bá ti lo sáńdáàdì wọn tán dìfà pé nǹkan tó bá wà ń bẹ àlèmọ́wò ni nìkan náà ọ̀la wàyíṣà wújì dá ti dàlá ìlú bìsí àti àdéhùn ìlú máa wà sọ́ọ̀tù tó bá ti rí àwọn pointers àwọn ẹ̀rí tí ń sọ fún pé hadith ẹ wá sọ fún pẹ̀lú tí mo ròyìn fún ọ yìí o ahbabna anakubala murisala ẹ̀hìn afẹ́kagbà murisala. Ah, nísìnyí báyìí tá a bá ní ìmáàmù ṣáàtì ń rìjẹ́kìtì murisala. àwọn èèyàn ti tàwá fò fẹ́kọ̀ọ́ bólú murisala tòótọ́ mọ́mú ṣáàpì wá kọ̀ǹbá ìṣèké àti hadith ó sì ráwọn ní hadith òun wá fẹ́ẹ́ fẹ́ràn náà òun ó mú lọ́dọ̀ àwọn ilé pé àwọn aspect kan bẹ̀ẹ́ tẹ́yìn náà ń fojú fò níbi báyìí ẹ̀ sọ bẹ́ẹ̀ náà ni ni pé òun fúnra rẹ̀ náà níbi ìtàbí òmù ta kàn láti òun náà lọ́rọ̀ ọ wá ní àmọ́ tòun ti báyìí náà o ẹ mọ̀ gbọ́dọ̀ tòun bóun sọ pé báyà ká gbá yín kọ́ o wà lánà sàtẹ́ ànàzọ́mà ànàlẹ́kọ́jà tàtà bùtù bí ha tòbú tàhá bíl màwùtẹ́sẹ̀ a gbọ́dọ̀ fún wa sọ náà o pé a wà lo mọ́sálù yẹn ó járe ó wà ó dà ní dídí lẹ́kùn bá ṣe lo mọ̀tẹ́sẹ̀ tó sọ pé à ń pàṣẹ náà ni wọ́n ṣe é mọ́ tí mọ́mùsáfì wíwí kò sọ pé bílí mọ̀tẹ́sẹ̀ lo bílí màwùtẹ́sẹ̀ Mau? ọ. sàǹfẹ́ lè ni sàwọn sọ pé ìtafàlà sọ èèwò tafàlà bó ti wà ní áfíà náà lọ́wọ́ ti ṣe fáìlì mọ̀tàfẹ́ kì í ṣe mọ̀tàfẹ́ bíl mọ́ ọ. bíl mọ̀tàfẹ́ yes isa mọ̀tàfẹ́. ni? oh sorry bílí mu tasi jari kí n sì máa wò bílí mu mu bílí mu tasi jari uh-huh. so ó ṣe ìbátú ó sì ṣe ìbátú wáyé tọ wọn ní kí ló ṣe pé òun táwọn òfin sọ wípé a sì ti gbà ní bá ṣe gbà mọ́sá bá ṣe gbà mọ́sá fẹ́ wàzálíkà òun ni pé tán wọn fẹ́ sọ anna ma'ana lè mọ̀ fọ́tẹ̀ mọ̀ bá yọ àdéhùn tó ní ìṣẹ̀tàn ìtumọ̀ nǹkan kan bẹ tó pamọ́ fún wa mọ́ ẹ kí ni tó pamọ́ fún wa ẹnìkan bẹ tó ti yọ yàtàmílù ayàkúnà hómìlà àmàn yorùbá àni rìwáyà tí àni ìdá sọmìyà ó ní ìtìmáàlù pé bóyá tán bá dápẹ́ ẹni tán fẹ̀ kan yọ nǹkan o ó lè sọ bóyá ẹni tó fèsì yorùbá àni rìwáyà tí àni ẹ ẹni tá àgùn ò ní fẹ́ gbàdí ìsì rẹ̀ lẹ́ni tán yọ ìtìmáàlù yẹn wá sẹ́gbọ́n mi ẹ̀rì tí ní ti ìhìmáàlù táwọn tó fi jẹ́ ti musa tán sọ ìmọ̀ sábì náà ní sọ fún wọn wípé ẹni tá a yọ ìyá mi tó jẹ́ ìhìmáàlì àyà kúná rẹ́rọ̀ sọ̀hábì ẹ̀bọ èyí tó sọ ọ̀rọ̀ mọ́ sábì ni pé torí pé ẹni yìí ní ṣe àmọ́ bóyá tó bá dákọ̀ rẹ̀ níbi ó yẹ nìkan tó pa á sí lágbájá ló sọ wọn ni wà á nà bá bọ̀lù mọ̀ mọ̀ nkọ̀tà wà kódà tí musa lómi wá fákọ rẹ̀ àkọ̀dé yahtamilu an yakuna makhrajuha wahida ihtimal wípé makhrajuha náà ẹ̀yọ̀ kan náà tó wá. min aisu law summiya lam yuqbal ṣègùn tó bá dákọ̀ rẹ̀ a ò nígbà. wa anna qawla ba'da ashabi nabi ń sọ gba àwọn oníṣìí tí ń wílẹ̀ kan tá a fẹ́ fi gbàánu o lórí ìdókòtò òun ti bẹ́ẹ̀ náà ń kọ́ o kèé ṣe déédéé kan náà pẹ̀lú musnad gbé gbogbo àwọn ọ̀nà tó ń sọ pé tọ̀ ó fún kú wà ó fún kú wà ó fún kú wà ó fún kú wà gbogbo ẹ̀ náà ló tún ṣe fọ́ọ̀tì díẹ̀ díẹ̀ àti pé ọ̀rọ̀ kan náà àwọn sàábé tá a ní tí ọ̀rọ̀ sàábé kan bá wá fákọ̀ mursal ìdákọ́ làbẹ̀rọ ayé yìí láwá fákọ̀ hù yàdúlù aláṣẹ khatìmọ́ akásẹ̀ hàdí táwọn pé ah, tó bá ìkọ́rọ̀ sàábé bá mọ́ sí mọ́ ó dá lórí pàdé sí ibi tó ti jáde ó lágbára ìlàlà táǹkọ̀ wíyẹ̀ káyọ̀ dáná dọ́rọ̀ fi afẹ́ ẹ̀rí fàájì sọ́nà wà yóò ń kínú possibility náà tó wá àyàkú na ọ̀yọ́ pé ẹni tó ṣe ìrìsáàlù yẹn iná máa value of yíyí nítorí ó ṣe ní téèkì kó fi fi tìsánà bí orí hínà sẹ́mi àkọ́ọ́lá bàdà sábì nàbí ìwà àfikún. ìmọ̀ bẹ́ẹ̀ ń gbọ́ mi yìí. ipe ìtọ́jú kó sọ pé kọ́lá òṣèlú ọ̀sán sáà nígbà tó ń kópa ọ̀rọ̀ àwọn kan náà sáà dà níjẹ̀ kan wá sọ́kọ́ pé sọ pé kó wàyàtàmìlù mísìlá hádá fi máa ń wà fáfọ́ ohun mi bá dùn fún ọ. ó sì tó ní pọ̀sibítì ilé náà kọ́ bóyá àwọn míì náà fẹ́ sun wá fáfọ́ ọ̀rọ̀ yẹn náà fọkọ̀ há ní ibi táwọn gbé ní ìsìnkú àní amọ́tò alẹ́ ẹ̀l wọ́n ti fatọ́ pẹ̀lú ẹ̀. ògbètò kó náà ní pé àwọn amọ́tò alẹ́ ẹ̀l ti fatọ́ pẹ̀lú ẹ̀ náà lòun náà fẹ́ kọ̀ọ̀fì tìsánà ni nítorí wí ni pé faman shahada ashaba rasulillahi mina tàbí àbí ó ní nígbà tó sọ́tọ́ ní fa amma man ba'da kibari tàbí alladhina kafurat mushahadatuhum li ba'd ashabi rasulillah tó wá rí tá a bá ti yọ àwọn tó jẹ́ àwọn tìbá tàbí nìkú mo sọ fún pé àwọn tó ń sáré àwọn sàbí ànábì lẹ́yìn àwọn tó jáwọn àgbààgbà nínú àwọn kìbáàrù tàbí tíọ́rì lówó kọ́ sọ́kàlẹ̀ yìí tíọ́rì nu ó sì wà fẹ́ sọ in practice pé ẹ tàbí ṣe kíni kan possibility báyìí báyìí ṣe kí kan fatuwa kan support ẹ̀ yìí sọ tóun wá sọ tóun rí ní fíìdì nígbà tóun yẹ ogbó mọ̀rọ̀ sílù ọ̀dọ́ àwọn fọkàwá àwọn olùyẹ̀wò àwọn tàbí tó ti ní sí àwọn aláwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn náà tàbí ànábì sọ̀tàn àwọn tó wá lẹ́yìn wọn tí wọ́n ṣe kìbáàtù tàbí bẹ́ẹ̀ àwọn tó jẹ́ àwọn tán láàrin àbá àtàn jẹ́ kìbáàtù tàbí. fàlà alamu minhum wahidan yuqbalu mursalu ní ọ̀bẹ nìkan kan tágbà ìsàlù musa lè fàlà alamu ahadan yuqbalu mursalu ní umuri. ṣé mo ti sọ gbé mo sọ fún ọ̀tọ̀ gbogbo tí ìsọ yìí èyí tá a sì lè máa ń sẹ́ kìbáàtù tàbí ni o. kìbáàtù àwọn tó wá lẹ́yìn tiwọn ní ìmẹ́ni kankan tí mo lè gba mọ́sálù wọn ní òmùúrè ahaduha onípe annahum ashaddu tajawuzan fi man yarwuna an kí ni túmọ̀ rẹ̀ yìí annahum ashaddu tajawuzan fi yarwuna an. إيه كلمة الكلمة أنهم أشد تجوزا في من يروون أنا ها؟ تجوز آه. kìí ṣe tàjáwùzà lọ tàjáwùzà inú asùn kan náà ni bọ̀tí mo kàn fẹ́ kẹ́ wo kí lè túmọ̀ ẹni jẹ́ pẹ̀lú ìtàkùn àná ànáhùn síbẹ̀ à torí tó bá ti kúrò lẹ́wọ̀n tó jáwọn tìbá tàbí nù tó ráwọn tó tún tẹ̀lé wọn o èmi ò mẹ́rin kan tàbí torí pé fún reasons ara ẹni pé ànáhùn aṣáàdù tàjáwùzà tí máa ń yẹ̀rù wúna àná. aṣáàdù jẹ́ mùbálà wọ́n fi ṣe ṣídà mùbálà rà nìyẹn ìtumọ̀ ẹ̀ ní wípé tó ráwọn tìbárò tàbí tá a sọ a pé èsì máa lù pé bóyá sàábé ni wọ́n gbà lọ́dọ̀ rẹ̀ lè wà àbí kí ni sórí àwọn tó wá lẹ́yìn wọn torí kí ni ẹ̀ ti jìnnà condition táwọn fi ń gbà dí sọ́dọ̀ táwọn èèyàn ó tún wà línẹ́ǹtì tajawusu pọ̀ tajawusu ni pé ó èèyàn náà máa ń gbà dí sọ́dọ̀ ẹ̀.

àkọ́kọ́ kìí ṣe kìbáàrù tàbí ìtumọ̀ ò ní wípé ó kéré jù tó bá fẹ́ gbàdí sọ́dọ̀ àdáṣọ sọ́là ńkọ́ o tàbí kan náà ló gbà lọ́rẹ̀ tọ̀nà tàbí pé wàá gbà lọ́dọ̀ rẹ̀ àwọn èèyàn wá pọ̀ òun ò wá nírú òfin tó le irú àwọn kìbáàrù tàbí ní ní wọ́n wà ṣẹ́ tẹ̀jẹ́ wùzà tó sọ pé bẹ́ẹ̀ ni pé ìsìmọ̀ láti yàn wá fẹ́ anahun asọ́jọ́ fi ma arsalu bèbá fi màkàràjì ara àwọn ẹ̀rí tó pọ̀ lórí wọn pé nǹkan tí wọ́n gbà wá ẹ̀rí ń tẹ̀ pé dọ̀yìfù ni màkàràjì kéto ní tó wọ́n fi sá fún un pé òun ò ta kó aslu mursal tábà ń sọ̀rọ̀ kìbáàrù tàbí bọ́t lẹ́yìn ìpè ká gba ẹni tàbí wal akhar ẹlẹ́ ìkejì ni kasratu al-ihala kasratu al-ihala pé tábà ti ń rí ibi ẹni tí èsì kìbáàrù tàbí àdébí sèdáàrú tàbí nàbí àwòsàtò àwọn àṣàtò tàbí ìsìnàdù ó máa gùn ẹgbọ́n mi ẹ̀yẹ wo nísìnyí báyìí ẹ̀wọ́ àdìsí náà mọ́nà bí ní ìyá nígbà tá a bá bẹ̀rẹ̀ látòrí yá abúlé sọ́jà là ń sọ́rí tá a sọ pé òun jẹ́ rọ̀ fúru zùrí àbí yàmúnà sọ́jà là ń sọ́rí àti zùrí ìrọ̀ ni wọ́n ní sèdáàrú tàbí náà yàmúnà sọ́jà là ń sọ́rí wá níbi bíi tàbí méjì kún kó tó dọ́dọ̀ Umar ẹ́ tọ́ ìyá musa náà sọ ní ìdí tàbí méjì kó tó lọ́rọ̀ Umar ó ní Ibrahim bùnú Muhammad bùnú Ibrahim àtẹ́yìní ó ní alukọ́ bùnú ọ̀kọ́sà lẹ́sí kó tó kan Umar tó pẹ̀lú aláwọ̀ pé anáhùn aṣáájú ní pé àwọn dùn àfáà ni ó pọ̀ láàrin tó àárín òun ó wò kásáfìlẹ̀ hàlà àwọn èèyàn tí ó máa rìfà àti pé lábájá ó lè gbà lọ́dọ̀ lágbájá lábájá náà gbà lọ́dọ̀ lágbájá lábájá náà gbọ́ lágbájá ẹ̀ yóò ti pọ̀ débi fà lè ní kẹ̀ máa nà ní. Hmm? torí eléyìí kọ́ wò kánà amúkánà lè wá hámi wà bá fi máa yẹ pẹ̀lú àná yóò jẹ́ kí mistake yẹn kó nílẹ̀ àti bá fẹ̀ǹtà gbà dé sí ní ọ̀dọ̀ rẹ̀ wọ́n gbọ́n experience ló fi sọ tóun ọ̀rọ̀ pé àwọn fòkànhá ń lo mọ́ṣáàl òun náà mọ̀ fún wọn lò òun pé tàwa sóò tán ṣe ń bẹ̀ yẹn kò correct wà pàdé kọ̀bárùtù bá ọ̀dọ̀ mọ́ni kọ̀bárùtù min ahli al-ilm fara aituhum utu min khaslatin wa diddiha èmi ti test experience mo sì ní pẹ̀lú àwọn tí mo bá lò nínú àwọn onímọ̀ mo rí i pé wọ́n ní phenomenon kan wọ́n ní wà kan ìwà kan bẹ àkọ́kọ́ sí ìtì ẹ̀ ń bẹ nínú nǹkan tí oko bá wọn tí àdéhìsì wọn fi ń fi kí ni ìwà alákọ̀ọ́kọ́ tí ìsìn dídẹ̀ òun láwọn kan náà tó ń bá náà wọn ní mímọ́ rọ àìtù rọjùlá mo rẹ́ lómi sọ pé òun ìyá òbí yà sí rẹ̀ ìmọ̀ kékeré tó hmm? ẹ̀gbọ́n mi ìyá kaná òbí yà sí rẹ̀ ìmọ̀ kékeré tó ìtumọ̀ ẹni pé níbi ọ̀rọ̀ pé ká gba hadithi wà àti ká ṣe rẹ́ṣẹ́lá ká mọ́ ọ̀rọ̀ kò ṣe púpọ̀ bẹ́ẹ̀ wàyúrídù ilá anyakuna mustafidan ilá minjihatin kọ̀dí ẹ̀tùrúkọ̀ mẹ́mẹ́fìlẹ́hà àọ́jà ó wá sí pé nísìnyí tó wá fẹ́ lásán pé nísìnyí ẹni ìmọ̀ tó wọn bá fẹ́ gbà jíhà kan pàtó náà lòun fi gbà á sọ pé tó bá fi rú ẹ̀ lẹ́ẹ̀dán ẹ̀rọ ṣe yẹ fúnà òbíyẹ sí rẹ̀ ẹ̀ so gbogbo tọ̀rí ìpẹ́ tó ti mọ̀ sọ pé nìkan láwọn ọ̀sán lásán àṣà ṣe tọ̀rí ìpẹ́ yọ ọ̀kan náà ni. dàtí kìí ṣe kó ṣe rí nílà ó sì ní kẹsìrò ní ta lè fi àwọn àhádìsì ní ìṣẹ́ẹ̀kì mọ́tòsálẹ̀ àwọn àkànnù hustler kan bẹ tó affect àwọn ilé ìdìbò sálọ wọn. ọ̀kan wọ̀rọ̀ àìsí eléyìí ní ló fi kó sọ́wọ́ pé kí n sọ ní ìsìnkú àbí ká sọ pé sọ ah believe kan bẹ ẹ̀yin ó rí i pé ní ìsìn báyìí tẹ́ ní bọ́ọ̀lì nínú àfa àmàdínà láti ìmọ̀ malik rahimahullah wọ́n bá sọ pé nípa ẹnu àdéhùn àmàdínà náà ní hadith ó yẹ kó tó báyìí táà nǹkan bá bá wá hadith wá sahih wá ní kúfà nípa sọ pé wọn ò ní gbà yóò dìbò ọláwọn kan nínú àwọn àfa tó ń méjì yàtọ̀ nínú àwọn ní hadith náà wàrà àìtù mọ̀nà àbá àdì ìsàbíl òun tó rí náà tó fún òun gbogbo ọ̀nà tó á kí ló dé ó yẹ ká ṣe rí bílà kí ló náà wá ṣe wàrà bíbà fi tàwa sọ ìfìlẹ̀ ẹ̀ òun náà sọ gbogbo ẹ jẹ́ ká wá mọ̀ dáadáa ó wá wá àwọn afá káàkiri bí sẹ́ńgbà bí ti yámọ̀ nígbà tí kí ló wá ṣe kí ló wá ṣe ń kọ mọ́ndà a ò zálíkà tó kó sàfẹ́ kí máa pọ̀ kálápà amman law amsaka al-qabul anu kana khairan lahu wa sadi ten joba eh ala ko khosla te didu e loko bele pé eyin ke so ani kan be won limit ara rẹ̀ débi wí pé kódà gan irú bi do limit ara si ni si eh tó bá ko ba le wa nfani nbo mi ni ó lè má ní dúró adisi amoto ko eh, to ẹni bí náà ni ko ah musa lagbaja náà alo musa lagbaja náà alo takfir ọ̀kan náà wà ní pé àwọn ah, fẹ́ ṣe tàwásọ̀ fìlẹ̀ ẹ̀lù wá sí ẹni tó pàdé tí ó gbà nídìí lọ́dọ̀ ẹ̀ tọ kí yẹn kí ní ìwé ṣe sọ yìí ó rẹpísẹ́ǹtì àwọn ará Mẹdínà àtàwọn ará Iraq ará Mẹdínà tí mo Malik náà rẹpísẹ́ǹtì wọn ní sọ pé ah ní trust service àwọn ará Iraq gbogbo àwọn afá Mẹdínà náà ti tó. Hmm? ara ìrántí ń jẹ òun ò fẹ́ kan wá àdíìsì kò wá fẹ́ kan màdíìsì wà sọ́dọ̀ àti ọ̀sọ̀ kò sí ìtì òlè gbà ẹ sì lẹ́sàn án kú òun lẹ́sì rí i ara nǹkan táwọn èèyàn máa fi ń fi ń ṣe táwọn máa fi ń ṣe yẹ̀yẹ́ àwọn ànáf o ní pé sàpá àdíìsì ò pọ̀ tó bẹ́ẹ̀ ló mọ́ báàbù yẹn ẹ wá tó bá tó máa fẹ́ mú àdíìsì ńkọ́ o wọ́n tún máa mọ ládìsí tí ò lẹ́yìn kankan òkúta ìbá fẹ́ jọ̀pọ̀ lọ́kùtẹ̀ èyí tó lẹ́yìn àdìsù làwọn oní àdìsù mọ́ fíjọ ìsáàpù mọ́lúfà àmúyọ lọ àdìsù wọ́n pè ní àdìsù kọ́kọ́ tẹ̀sán àwọn ọ̀gbọ̀n tó ń jẹ́ kọ́kọ́ kí ni ìtumọ̀ kọ́kọ́ wọ́n ní ẹni kéèké pàṣẹ wọn fẹ́ ní kéèké àbí àdìsù yẹn sọ wípé mọ́lúfà náà ni ó bọ̀tún làwọn ànáwó lórí pé ànáwó sọ àlọ́sọ́lá rẹ̀ nìkan tí ń tọ́ wa ti pàápàá mi rọra ànáwó wa sọ ti bàjẹ́ ìwọ̀n náà ti bàjẹ́ ilẹ̀ òkú ní pọ́bẹ́mù kí ní àdìsẹ́ ní pọ́bẹ́mù ṣé àti ẹ̀gbọ́ pé òun bàjẹ́ ìkílẹ̀ ní tí fẹ́ bá lọ àlájẹ́ sí yóò dà fún yìí àwọn sì lọ́lọ́pọlọ but ráyù yẹn ni wọ́n bá nílùú wọn so emma wọ́n wọ́n náà sọ pé ah, bó ẹ̀rẹ́ sí àwọn náà bá fọpọ́ lọ dànù pípọ̀ ah, ọ̀rọ̀ yìí náà làwọn fọkàn àlùfáà náà sọ wọ́n wá lọ lọ àwọn oníhàdìsí wa fi wọ́n ti ẹ̀yẹ pé dáàbò bí ìbá tẹ̀wá lóun bá fẹ́ jà lórí àdìsí àdìsí eléyìí wà lè ọjọ́ kó nínú àdìsí sọ̀hìn àdìsí sọ̀hìn pé òun nílọ kọ́lọ́bẹ̀ ẹni kálọ̀ àdìsí ni pé sẹ́wọ́ àdìsí ìwà ni àdìsí pàápàá tó dàbí àwọn náà fúnra wọn náà kọ́ wọ́n fẹ́ àdìsí lójú ṣùgbọ́n kò sẹ́ni tí wọn ò gba àdìsí lọ́dọ̀ rẹ̀ débi gbọ́dọ̀ àwọn tó gbà á da a ò gárí ka àlẹ́ kọ̀búlì amúsaka àlẹ́ kọ̀búlì anáwó kan fẹ́ràn náà àwọn kan láti mọ̀sí àbò fẹ́ràn àmà púpọ̀ ẹ́ ó Onye ṣeré ńlá gan but kíní ẹ̀ wá tì í débi pé sẹ́rẹ́ tó bá fẹ́ràn àmà gbogbo nǹkan ni mo fẹ́ kó wà lọ́dọ̀ gbogbo nǹkan ni mo fẹ́ wà lọ́dọ̀ ibùdó ṣe àbò tó wá gbà àdìs lọ́dọ̀ àwọn ẹlòmíì gan ẹ́ tí ò yẹ kó gba àdìs lọ́dọ̀ rẹ̀ ẹ máa wo example tí ìmáàmù ṣáfì yóò padà give ó ní wàrà kọ̀tẹ́dẹ́kọ́lù àlà àfẹ́rẹ́ wọn wá pọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe tàwọn sóòfin sálábẹ̀ ẹlẹ́mì yìí ṣe gbọ́fúlà lè wọlé tó ọ̀pọ̀lọpọ̀ wọn wọn gbé mọ́tòsálù fún mọ́tòsálù tí ó gbé kìnnìkan fún kìnnìkan kan yóò gbé kọ́lá ọ̀sùn náà fún kìnnìkan kan ó gbé ó ṣe tàwọn sóòfin ẹlẹ́mì fàyàkúbálù àmàyàrú dùmísíláhù wà káyọ̀mẹ́ yóò wá gba àdíìsì ẹni tó ṣe é pé ewé ewé ẹni yẹn àmọ́ ń dàdí sí rẹ̀ wọ́n yóò kọ́ lu àlẹ́ yìí jẹ́ ìgbà míì tún wá mẹ́ńkọ́ kọ́dà gan ibi títí ń wá mọ̀ tó kó fẹ́ràn ìmọ̀ yóò kálù àlẹ́ yìí ìtumọ̀ ẹni pé ìfẹ́ ẹnu lè wọ̀ ó ṣe yí pé fàyàkúbálù amáyárìfò bá àfọ̀rọ̀ kódà yóò gba hadith ẹ̀ tó mọ̀ pé dọ̀ èèfò ni ìdáwà fàkọ̀kọ́ ó láń yà kúlù tó bá fi gbó opinion kan tóun náà ń sọ lọ pé opinion tó yìnbọn yóò fa àdí yóò gba àdí sẹ́yìn pé kódà làwọn àgbẹ̀ ń wà àdísọ̀ tó kó ọ̀rẹ́ tuntun opinion wàyàrú du àdísọ̀ fẹ́kàn yóò sì dá àdísọ̀ sí kọ́ dànù ìdáhàlà fàkọ́ ó láń yà tó bá yapa opinion kan tó yìnbọn kíní yìí mọ́mú ṣáfì kan lo mòró àní ó mọ àwọn tí ń bá wí àwọn àfa rẹ̀ náà ee eh, àwọn àfa rẹ̀ náà ní pé tọ̀ èmi ti rí tán báyìí báyìí ti rí ẹ̀sìn ọlọ́run la fẹ́ ṣe ọwọ́ òun ọwọ́ tẹ̀ lóun kò lè kò lè lọ wàyúdúkọ́lù alábàdì min ọgbọ́ yẹn àwọn mí náà bẹ wíńsì náà ọ̀rọ̀ tó wọlé ṣètàn náà wọlé sọ̀rọ̀ láwọn ojú kọ́nà mi ìwọ̀n ṣáfi wá ní wàmọ̀ nọ́tọ̀rọ̀ fẹ̀rẹ̀ ẹ̀lì tọ̀ tọ́márì ẹ̀ ní tọ́márì ọ̀rọ̀ yẹn ní wàmà nàdọ̀rà fìlẹ̀ ẹ̀ ẹni tó bá wà mà dáadáa tó sì wòye sí ma bẹ̀kẹ́ bọ́rọ́tì ẹni tó fẹ́ experience wo wàkílá tẹ̀ gáfúlẹ́tì tí kò dẹ̀ yàfọ́nù fọ́ra tó pay attention tó ju yẹn la ìsáwọ́ haṣà mi múrísàlì kúlì mà ń dúnà kìbárì tàdé òun náà fà fún yóò yẹra fún yóò ṣe ṣe haṣà yóò jìnnà sí mọ́rúsálù gbà tó bá wà ní abẹ́ àwọn tìbárò tàbí bídà láìlà zọ́hìrà tẹ̀sí pẹ̀lú àwọn nǹkan tí wọ́n hàn bẹ̀rẹ̀ pé mistake ni yóò ti pọ̀jù ọ̀la ẹni tí wọ́n jọ ń ṣe mùnátọ̀ wa sọ pé ok ah fali ma farakta bayna tabi'ina al-mutaqaddimin alladhina shahadu asaba rasulillah wa bayna man shahada ba'dahum duna ba'd lórí tó wá separate ṣe tàbí náà wọ́n lórí tó separate láàrin àwọn tabi'ina al-mutaqaddimin táwọn alákọ àwọn sàbẹ ànábì àtàwọn èèyàn tó pé díẹ̀ ni wọ́n rí inú wọn kóòtù mo ní tó bá ti mo ṣe ni lèbóòdì hálàtì máa ń lábì ṣáídà sára o tó pé ní tí ò bá ti ní ti ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ bíi àwa sí tàbí sìgáàrò bóòdì ìhálà bóòdì ìhálà ẹni tí ó wà láàrin òun àtànábì ó ti pọ̀ jù ẹ ẹ ní ṣe ẹ kàn sọ pé ẹ kàn sọ pé báyà òun àtànábì nìkan náà ni àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ àwọn àfáà rẹ̀ kì í sọ àwọn sàájà nínú ìgbà wọn tàbí ẹgbẹ́ rẹ̀ bàfẹ́ ẹ sì mọ̀ pé pé kóso kọ́lá òṣùlù la láàpọ̀ ẹ̀sọ́ yóò nù ìbúrò ìhàlà. kọ́là ọkè tó wáyé pé bẹ́ẹ̀ ni fanima la takbalu mursala minhum ní tó fẹ̀kẹ́ gbàmúsọ̀ ọdún tó wà àti gbogbo fàkì làmúyẹ́kùn ahadùn alẹ́ sẹ́kẹ̀rẹ́ ǹjẹ́ o láti kankan lọ́wọ́ tó ṣe pé hadisi ni tó sì pé mursal ni wọ́n bá lọ́dọ̀ ànábì sọ̀sọ́lá fíkọ̀ ló sì ṣe ìsàlẹ̀ ẹnì kankan ńlá fọ́ fíkì kankan òdẹ̀ ló ẹ̀mọ ẹ̀gbọ́ ṣé o láti sì kankan tó ṣe yí pé fíkọ̀ lẹni tó ṣe ìsàlẹ̀ nínú tàbí ẹ̀ but ẹnì kankan ló ń fíkì ìsẹ́nìkan tó lọ́ àdìsí kíní tẹ́lẹ̀ tí wọ́n ìsìn bí ṣe ń fi ń tako àwọn ará Madina ń fi ń tako àwọn ará Kúfà. tóòtù náà dàbí túbọ̀ ẹ pé nísìnyí wọ́n bá ń sọ pé kí ni kàlámà rẹ pọ̀ lórí ọ̀rọ̀ Musa lù báyìí ṣé Musa náà wá léwu tó bá wọn pè sí Musa lù kan kan wá ń bẹ tó ṣe pé wọ́n gbà wá sí ẹnìkan kan náà àwọn onímọ̀ wá lo tí Musa lù yẹn wí ni ó lóun ní òun fọ̀ ẹ́ pé Musa lù ní tí wọ́n ti wọ́n lọ́sọ̀gbẹ́tọ̀ wọ́gbọ́n sàfọ̀ ni wọ́n ní kó fún kóòtù náà wọ́n ní tán أخبرنا سفيان سفيان بن عيينة عن محمد بن المنكدر محمد بن المنكدر إيه أسمع محمد بن المنكدر نعم تابعين له هنا وبا عائشة وبا جابر إيه بطبعا تيجي بقى نسمعه ara wọn ẹ̀yìn lẹ́yìn lòun ọ̀jábìrì náà là fa rẹ̀ tí ó ga jù àǹjábìrì ńkọ́ ó wà nínú àwọn sàábì ànábì tí wọ́n kú lẹ́yìn lẹ́yìn ní Madina akhiru sahabati mawtan bil madina ni jabir akhiru sahabati mawtan bil basra ni anas ẹ tẹ bá ti rí àwọn sìgáwò tàbí àwọn akhiru sahabati mawtan nìkan ni wọn máa ń gbà nílẹ̀ Ọlọ́run sábà bí yín ní sọ pé Imamu Zuhuri àbí òní anas torí pé àwọn sàbí iṣẹ́ kan pẹ́ ká tó kú náà làwọn ilé iṣẹ́ kan fi lè bá wọn káyọ̀ pé wọn bá pé ká tó kú sí àwọn tàbí tàbí ilé kan bá wọn wọn lòun kẹ́dẹ̀rẹ̀ àwọn àgbà ẹ̀mọ́gbọ́ musa lẹ́ni pé anna rajulan jaa ila nabi ọkùnrin kan bá nàbí sọ̀tún àfàkọ́lá yà Rasulullah ó ní ìwọ òjíṣẹ́ ọlọ́ ìnálì màálán wá ẹ̀yà àlà mo lówó mo sì ní fámìlì wà ìnálì ábì màálán wá ẹ̀yà àlà bàbá mi náà lówó ó sì ní fámìlì wọn náà ní bùkátà tẹ wà ìnáwó yuridu an ya'khudha mali bàbá mi fẹ́ gba owó tèmi ní tipa fáyọ̀ tèmi máa wọ ẹ̀yà àlà kó fi fídà àwọn fámìlì jẹ fàkọ́lá ọ̀ṣọ́ ọ̀ṣọ́ làkànnàbí wa sọ pé ẹ fáwọn àdìsí tọ́lóòtọ́ àdìsí yìí wá mọ̀fúfán mọ̀súlán lọ́nà mi hmm? tọ̀ ṣùgbọ́n ọ̀nà tí mọ̀mù ṣáfì fi wá nìyẹn ẹ máa gbọ́ ní mọ̀mù ṣáfì wá wí mọ̀mù ṣáfì sọ pé ẹnì kan jọ ágbè wá ní à àdìsí wa wa àmọ̀ nàánú àwa fàlànà kò rí hàn ẹni tí máa ń ṣáàbì ṣe mọ̀nàbà àwẹ̀ lò wàlákin min àfáàbí kàmọ́ yá sóbìbì bọ́ ẹ̀yin ará Mẹ́dínà àwọn kan bẹ́ẹ̀ ní àwọn àfa àti mi dáhùn lò fàkóòtù la kò sí ẹ kò sí lè ànà mọ́n àkàzà bí hádà ẹni tó bá fi lo dọ́hírò àdìsí ìbò ṣe wà yìí ti ń wí oníjà àlàlè abil mùsírì ìtumọ̀ ẹ̀ ni wípé bàbá tó lówó lọ́wọ́ gan tí kìí ṣe pé bóyá tálíkà ni kìí ṣe pé wọ́n àti ó jẹ ìtàdíìtì yìí ń wí ní tó fún ni pé ó fún un ní yọ̀ǹda ó fún un lágbára pé ayé àkúrò àmàlà bì ó lè mú owó ọmọ rẹ̀ láì mọ́gbà yọ̀ǹda pé because ìtàn ládìsí yìí ni pé anta wà mọ́ olúkọ́lé abí kọ́ọ̀là ajẹ́ ẹni sọ pé bẹ́ẹ̀ ni wà mọ́ yàkúlù bí ẹnìkan kò sọ yóò lóòótọ́ pé á ta àwọn tán sọ lóòótọ́ ní tán wí ni pé lil abi alimọ́ ọ̀sẹ̀rẹ̀ bàbá tó ṣe pé ní kò ní tí ó jẹ but pẹ̀lú lásán àti ìfẹ́ áńtà wà mọ́ lúkàlẹ́ àbí ka òmùmù hadith yẹn ó ti pẹ́ ní tó ṣe kó rà gan-an ní méjì tó wọ́n náà ló kẹ̀kẹ́ ní tẹ́lẹ̀ falima khalafa unna padà kí ló dé táwọn èèyàn wá tẹ̀sán wa mú ó ń tu òun ní sábẹ̀ lẹ́ánà wú láyé sùkúrú ànínàbí pé kò dọ́dọ̀ ànábì why wa anna allaha lamma farada lil abini rafahu min ibnihi ìbá lọ́wọ́ bá sọ́nu Qur'an ó ti kàn ti fún bàbá ní ogún rẹ̀ tí ó jẹ́ ń bi ogún ọmọ ẹ̀ ẹ gbọ́ ṣé kò ní pọ́ṣán sọ̀tọ́ ẹ̀kọ́ ló bá ní wọ́n máa ń fún yàn pọ́ṣán bí nǹkan tẹ̀ ẹ̀rìn ah, ẹlẹ́hùn lónìí wọ́n tún wá ní àsọ̀rọ̀ ọmọ rẹ̀ tó kú níṣe one over six náà lónìí pípọ́nà tó bá tún kú tó gan one over six lónìí ẹ wá lójú ayé rẹ̀ lóhùn lónìí gbogbo ẹ̀ ilẹ̀ anáyọ̀ sọ yìí ṣé ọlọ́run ọba kẹta ti fún mi ìran fún ibi ìfájà aláwo kàwárì ìfẹ́nu fẹ́ẹ̀rì báwọn yóò kó ṣe ju ogún ọmọ ẹ̀ náà ló ṣe òun náà àkọ̀yàkúnù àkọ́là hazọ́n ní kẹsìrì mi lọ́rọ̀fà kọ́dà gan ìpín gan tó lè kéré sọ́pọ̀lọpọ̀ àwọn tó jogún bí ọmọ tọ̀dálà dálíkà àlá anabnahu ìyẹn fi hàn pẹ̀lú àyà yìí wípé ọmọ rẹ̀ ni máàlì fún lèlmáàlì dúnà ọmọ ló lówó kejì bàbá ṣáàfì ó la máa sọ pé àwọn afọ àmọ́ ń takò ara wọn gan pé ń sórí àyà yìí kọ́kọ́ ṣe nǹkan lórí ẹ̀ kì í ṣe irú mọ́sá lùlù nùkádìrì kan ló sọ fún mi pé èdè kankan inú ọ̀sán ìṣẹ́ afẹ́sẹ̀ ìṣẹ́ afẹ́sẹ̀ fẹ́nu ni ọ̀rọ̀ fẹ́nu kan ó fi kankan tí ẹ̀ sábùsì kankan. kọ́ọ̀lù muhammadu nùkádìrì afa madina ẹni yẹn wá sọ fún pé àpá ah, muhammadu nùkádìrì ìdákùnmù gáyà tó ṣẹṣẹ kan àpótí ah, lọ́dọ̀ yẹn àgbà fáà ni muhammadu nùkádìrì náà ṣẹ́kọ̀ ni kóòtù ajal ẹ̀yìn then, ni fọ́dà gan wàlfàdìlì fi dín ní wàlwàrà kí ètò ìṣẹ́sẹ́kà láti sọ wàlfàdìlì fi dín wàlwàrà níbi ẹ̀sìn níbi kálásà jẹ ọ̀gá ni gáyà ni wàlákínná lánàdírí amman qabila hadha alhadith àmọ́ àwọn ọmọ ìdílé kan tó sọ fún mi wípé àfáà wa ni àfáà lu wa ni ìdògbò mi tó ti lé yìí òun àtàwọn àhànáfù ni wọ́n jọ ń sọ̀rọ̀ ìgbè lóòótọ́ àfa wa ni ẹ̀rọ gbọ́ ò dáa fóun ti jù ú sí ẹ̀rọ tí mo ṣáà bì ẹni tó ń jẹ́ hanafi ní bá sọ ó ti mú àdìsí tìlú tiwọn wọn wo mọ́sálù tìlú tiwa yìí níṣẹ́ ó tẹ̀mí náà gbà yẹn wọn afọ́ ń náà tí ọ̀rọ̀ alájí bí ẹni pé ìṣẹ́nu ó fẹ́ ṣe ìtọ́ èmi ò ní ìgbẹ̀rẹ̀ mi wá jòdòdò lọ ìlú tiwa ní ọ̀kan mú wa fọ pé bí ẹ̀yin ò ṣe gbà àwa ló gbà ó sọ àdàtúwà nù wọn àwọn àfọ̀tẹ̀ fún mi ọ̀ya mo wá ní ọ̀nà ah, kí ló wá dé tẹ̀ á ní ìdílé yìí eh, kò lè wà pàdé wọ́n sọ́tù lákàṣà ìdè ní àgbẹ̀yìn mo sọ fún ọ náà pé ó pọ́sibù alẹ́dẹ́ kóòtù kí n rólù jẹ́rìí méjì èyí tó sì dé yàn déédéé méjì yẹ̀ṣàdá ni alàrọ̀jùlé wọ́n ti bá lágbájá ìwà láyìn dáadáa ni kí é parọ́ àbí ṣàìdá náà láàlá kan yóò fàlá tó gbálù ṣàhàdà túhù àwọn wọ̀nyí náà kọ́ àní ah, gba ìjẹ́rìí wọn àtàyò àdìláhùmọ́ ayò àdìláhùmọ́ àfẹ́rùmọ́ ẹ̀rọ mẹ́rin gbọ́dọ̀ sí tàdínà wọlé náà dẹ́sẹ̀ fáwọn náà la fẹ́ lò láti ṣe tàdílẹ̀ ní nǹkan afúngbọ̀dọ̀ ní ètò ṣe tàdílẹ̀ àwọn ni. so pé dìpá pé àgbà ọ̀rọ̀ mọ́dún kẹ́lí kì í fa pé lókùn rọ àmọ́ tó ṣáà di ìsìnkú tán. ọwọ́ ni kọ́ọ̀là pàtàkì mi àdéhùn kò mísìlẹ̀ ọ̀yá náà àdéhùn tó lè sọ ilé náà náà àkùbára náà an ibn shihab ibn shihab az-zuhri afa madina lona anna rasulullah sallallahu alaihi wasallam kana sallallahu amara rajulan dahik dahika fi salah anabi pọkùnrin kan láṣẹ tó rẹ́rìn bí irun an yu'ida al-wudu'a wa salah adin fafa àwọn hanaf wani ti ibn shihab wa na le yan yaro oya falam falam naqbal hadha li annahu mursal àgbá àgbá gbogbo musa ló tọ ìwọ sì jókòó tì wọn máa nígbà tí mo gbọ́ ọ ní sọtì ní sèké ibùdó ṣìáàbù wa ló gbà wá o ibùdó ṣìáàbù wa but ibùdó ṣìáàbù kọ o ní sèké àtàbí bí ilẹ́ẹ̀bù mọ́ ọdún kàdé lòun náà lẹ́yìn ìgbà tí ibùdó ṣìáàbù ti mú fún ọsùn ìsìnkú tó máa àkàbàrà náà fẹ́kọ̀ fẹ́kọ̀ mi tó sọ fún wa àwọn ẹ̀rọ bí tí mo ṣáàbù máa sọ pé fẹ́kọ̀ pé ìyá ibùdó àṣà ni mo ń pè bẹ́ẹ̀ معمر معمر بن راشد عن ابن شهاب ولا ابن شهاب ابن ابي ذئب عن ابن شهاب لا كوكو معمر عن ابن شهاب لا kejì ẹ má gbọ́ معمر wá fẹ́ kan tú àṣírí hadith yìí fún wa pé kì í ṣe bó ṣe rí lọ́dọ̀ ibn shahab ìgbà ní ibn shahab an sulaiman ibn arqam an al-hasan an an-nabi ya al-hadith ni mo gbọ́ yẹn gbọ́ mi Hasan al-Basri wípé àwa rí i pé àdéhìsì tí ibùn ṣìhábù pé tó pè ní kọ́lá rasulullah yìí àwa rí i pé má bàbá wọn pẹ̀tọ̀ ibùn ṣìhábù tóun gẹ́gẹ́ méjì gàù tàbí ní àwọn tó wà wà láàrin lèmọ́ fún arkam anil hasan hasan al-Basri tó náà fi yẹ tábì yìí kìbáàrù kọ́ni hasan ẹ anil nabi bi hadal hadith tọ ọ àbọ̀ ní sori tó fàtà àti wọn fàtí mi fi ń sá fún musa lùmí wábùlù ṣèhábí ní ìndàná ibùdó ṣèhábí zuri lọ́dọ̀ tiwa lọ́dọ̀ àwọn ará Madina ará Hijaz ìmáàmù fil hadith àgbàfáàní fil hadith wàtàkìyìr àti láti select àwọn rijal wàfíkọ́tì rijal àti bí kálífà wòye tí wọ́n ń gbàdúrà lọ́dọ̀ ni wọ́n bó ṣe tó ń yusamma baba ashabi nabi ثم خيار التابعين إنما يسمي بعض أصحاب النبي ثم خيار التابعين ولا نعلم محدثا يسمي أفضل ولا أشهر مما يحدث علي ابن شهاب gbogbo àwọn èèyàn tó ń gbà àdìsí wa ibi tí ibùdó ṣáàbù gbà àdìsí wa tó sì gbìyànjú tó àní lẹ́nu kankan nínú àdìsí kan tó le tó le gbà àdìsí wa lọ́rẹ̀ tó lọ́lá tó sì pọ́pùlà eh, ju ẹni tí ibùdó ṣáàbù gbà àdìsí wa lọ́rẹ̀ wọn wá kọ́ọ̀là fa anna turahu ata fi qabuli aslim ibn arqam to kilo wadi ti du sha wali bari do rasul ibn arqam so ibn arqam da'ifun jiddan matruf ṣe a ṣe tó mú ṣe tó fún wa lẹ́bù tó tó lè ṣe tàyẹ̀rù lórí tó fi àrùkọ wa lè gbàdúrà lọ́dọ̀ sílọ́mù àrùkọ. bóyá tó fi tàn jẹ́ ni pé rọ̀ á òrọ̀ jùlá min ahlil muru àti wàlá oríṣi wọn máa sọ fún ah, ẹnì yìí ló wà ọmọlúwàbí ó lẹ́sìn ó ńlá ká ìyànnáfílà oníláwà ní onírúgbà onídùúbẹ̀ ẹ́ àkọ́bílà anihu wà á sànà vọ́nà jìbì ó gbàdí lọ́dọ̀ rẹ kọ́ ó sì gbọ́ ìyẹn dáadáa ní òjò pàṣákàtà ní tìlù kò dákọ rẹ̀ èyí fi fàkọ́lá òfin lásán fún àtòrí wọn o ìmọ̀ lè anahu afdọ́rù bóyá torí tó ṣe máa kọ́ mi kéré sí. Zuri, Zuri pé yóò jalè fún un tó ń bá ń dákọ kọ́dọ̀ lóṣù mẹ́fà sọ̀rọ̀ lóṣù ń parọ́ àdé tì í wà ìmọ̀ àlejò rẹ̀ zàlẹ̀ àbí tó ń tàn. now ìgbà tí ibùdó àbí fídì gbà wá lọ́dọ̀ zòrí ó kàn sọ bẹ́ẹ̀ fún wa sàálàhu ma'amarun an hadithi anu ma'amar tó ń wá gbà tó yí káwọn tó ti máa bá wà pé aman ọ̀rọ̀ ta ìtumọ̀ pé sùlẹ̀mọ́n bá gọ́ tó ìwé lẹ́yìn náà ni mọ́sálù ẹ̀rọ agbọ̀n tí mo ṣáájú àgbà tó tọ́ ara ń pè fi á ní gbà pàlámà amúkánà fi ibùdó ṣèhábì ibùdó ṣèhábì ti tóun tí possibility pé ibùdó ṣèhábì bá á ń yà fún náà yẹrùwé ansu lèimán fóun náà lè gbàrú àdìsọ ọ̀dọ̀ oṣù lèimán tí ó sì sọ pé kọ́lá ọ̀sùn lọ́sọ̀ ọ̀sọ́lá fil hadithi wà rìjálì wà fíkàtúrjà lámú yí umar mislu haza aláfẹ́rì fẹ́dí eh, ah, ní ṣáàbù ṣe tó ẹ̀sírẹ́ǹsì ni ìmáàmù ṣáàbù yìí tẹ̀kan fi límìtì ọ̀búlù lùmọ́sà àníjèjì títí ló ń kọ́ bí ṣe ń ṣe bí mohadi ní ṣe bí fakir so kìí ṣe kò kò tú kéèyàn sọ pé ní ti ìmáàmù ṣáàbù yìí gbà mọ́sà yóò gbà ṣùgbọ́n ó ti láwọn ẹ̀sírẹ́ǹsì kan pé ah mọ̀rọ̀ sí ṣé àtà ibn shihab tó lè ṣe báyìí àwọn oníhàdíìsì wá fẹ̀ ká máa pé marosilu ibn shihabin ẹ́ kárí ẹ máa ń pè bí ibn shihab ṣe tóun mọ́sálẹ̀ bí afẹ́fẹ́ níbi tó kò wọ́n kankan. so èyí ah, ká sáà dúró báyìí tó lẹ́nu kan ọ̀rọ̀ ló ń discussion rẹ̀ ni nípa kìíní ẹni yóò rí pé ó padà límìtì pé kìbárù tàbí hmm? pọ̀tẹ́ bá wá sọ ẹ wàá tó tọ̀ sọ pé kìbárù tàbí ẹni tọ̀wúsù àmọ́ àbí rẹ̀ ń kàn tọ̀wúsù islam kìbárù tàbí ẹni lọ́tọ̀ bí wọ́n ti dín àbá hmm? ṣùgbọ́n aṣlù pé tọ̀wúsù àmọ́ àbí ṣe zakat ẹ àwọn kòkòrò agbára lè. bọ̀tọ̀ ọ̀wúsù ní nǹkan o alimu bi amri àwọn ọmọ kéwu mu'az náà làáfà wọn sì pọ̀ dáadáa tó sì bá àǹtí pé mu'az kọ́ àdéhùn sọ̀tàn làwọn sí yamani ọ̀wúsù náà nǹkan yamani àwọn ará yamani rẹ́kọ́ọ̀dù ọ̀rọ̀ sọ̀dà lọ́dọ̀ tí bá wọn sọ fún àfà sọ nǹkan tó sọ so ìyẹn báwọn kò ní gbà lọ́dọ̀ òní hadithi tí kàn wo ìsìnàdù nìkan pé eléyìí ti kọjá ìsìnàdù ọ̀rọ̀ eléyìí ti ń bẹ́ẹ̀ ó dàbí kí wọ́n máa bìyàn ni pé a ah, bóò ló ṣe mọ̀ pé ìpè irun sáńpé Mádínà bóò ló ṣe mọ̀ pé jọ́sọ̀ ní ní mọ́sálásí ànábì tán pé látàyé ànábì wọ́n ṣe ń pèrún náà lò so ìpè irun kan wá pamọ́ kẹ́nìkan ní àhàdìsẹ̀ ah, yóò sọ pálí ìdìwàsọ yóò sọ mọ́ inshallah tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ wá á mú àwọn namaravage nínú àwọn mursal tẹ́ẹ̀rí pé lóòótọ́ o ẹlẹ́rìíyàn tó bí ó gba kínní yìí fi nàzọríyà fi nàzọr ọ̀tọ́ wà kan tàbí ìkọ̀ ní tẹ́lẹ̀ so mursal yìí ṣe pé n ta sọ pé bóyá hadith àwọn oníhadith sọ̀rọ̀ ìfún ní kìtọ́ ìsáná àmọ́ àwọn onífẹ́kẹ̀ wọ́n ń lò ó bó tẹ̀ lè fọ́ọ̀tì wọn bí àwọn míì tí wọ́n ń lò torí pé wọ́n ti bá àwọn míì bẹ̀ tó wá sahih wọ́n já àwọn yòókù ìyẹn ni mọ̀mú ṣáfì náà wá ẹ̀kan fàyọ àmọ́ tí ìmọ̀ àti mọ̀ róòlù ní hadith àti onífẹ̀kì èèyàn lè mọ̀ bí wọ́n lè wọ́n á kàlà ní ọdún ẹ̀ṣẹ́ rẹ̀ ní ayé assalamu alaikum